Hello. Hello, sis. How you doing? You look beautiful. Wow. Whoa, whoa, excuse me. You've got the map of Africa behind you. <laughs> wow. I wouldn't know. Yeah. Uh, is there any ways I could be of help to you, if you wouldn't mind? No, no, no. Are you sure? Yeah, thank you, don't bother. Darasin Darasin mi ò nídìí gbogbo ẹkún tó ń sùn yìí àfi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ sórí eléyìí ò ṣẹlẹ̀ rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀dá láyè tí ò sí mímọ́ Ọlọ́run bá ń bẹ̀ ẹ́ ká gbà pé nǹkan tó ṣẹlẹ̀ bolúwa ti fẹ́ kó rí nìyẹn máa dé mú nǹkan tó lóun fi ṣe ẹ tó yọ Ọlọ́run má sunkún mọ́ ṣòtíbọ́ àìmọye nǹkan tí ò tó ilé tó ń ṣẹlẹ̀ sẹ́lómìn tí wọ́n ń gbabẹ̀ lọ jẹ́ ká máa dúpẹ́ ẹ̀mí ẹ̀ ká dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ ṣì wà tẹ́mi bá dé wà ìrètí ṣì ń bẹ èmi nígbàgbọ́ pé ẹsẹ̀ méjèèjì lágbára ọlọ́ọ̀ kò sì máa fẹ́ràn tuntun ọlọ́run mi ò fẹ́ kó sunkún ṣáàrò tẹ̀gbẹ́ ìkoro ti gbogbo wàhálà tó ń ṣe lórí ẹ̀ ah, ọ̀rẹ́ kó jókòó ṣùgbọ́n àti bá mi bá sọ̀rọ̀ dáadáa. náà ah, lájọ́ ń bára wọn sọ látàárọ̀ yìí ọ̀rọ̀ ló ń bá sọ tó yìí sọkún yìí ah, dára dára ẹ ó sórí nǹkan nǹkan tó bá ti dé bá ìdàláyé yìí ó máa adjust ni o it's not the end of the world ah. ṣe ti take it easy i know it's still fresh within few days now wa wa wa get used to it take it easy okay. ìwọ ló sọ̀rọ̀ báyìí kò easy ẹsẹ̀ téèyàn ti fi ń ṣakọ tó ti fi ń ṣakọ káàkiri tó ti fi ń ṣe nǹkan tó ń wẹ̀ tó wá di pé o kàn máa ka sójú kan ò ní lè fẹ́ mi bó ṣe wù ẹ́. iṣẹ́ ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ òkú àdúró tì ọ́ àní fi rẹ̀ sàn fúnra wa o. àmì o àmì o wọ́n ó ti tó dára sí i ṣùtẹ́ gbọ́ ọ̀rẹ́ mi ló máa ṣe púpọ̀ ní ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ṣàjọ tó rọ ọlọ́mọ àwa pẹ̀lú ẹ̀ ń gbogbo gbà kó má rò ó jẹ́ kí mi tètè wọn máa lọ lé tó yẹ bàbá yìí tí mo bá délé màá pè ẹ́ mi ò ní túpẹ́ wá yọjú sí i bóyá títí Sunday màá tún wá bọ̀ yìí. Sunday àbí kí ló pé hmm. Sunday mà ni mo lọ tọ́kì ha ha ha èmi gan ò tiẹ̀ mi ò wá tiẹ̀ mi ìrora rárá ṣá gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yóò tẹ̀ jẹ́ kí n rántí báwo mo ṣe fẹ́ sọ̀rọ̀ dára báyìí àbí mo ti fẹ́ sáré rọmọ ọ̀dọ̀ ọjọ́ méjì mà ló wà láàrin ní sí Sunday. uncle ẹ káàbọ̀ sá. welcome sir. sir. Um, Okay. welcome darling báwo ni dé. how are you doing. i'm fine. tell me what is going on here. Um, <sighs> Frank ṣe o fẹ́ sọ pé o dá dára mọ̀ mọ́ ní dáàrin náà. ìgbà tí mo wọlé mo rí bíi pé mi ò rí sáìdì ibi tó wà bẹ́ẹ̀ ni kójú mi ti fọ́ àbí. Ah. question tèmi béèrè lọ́wọ́ ẹ̀ ló dá mi lóhùn mo rí dára ẹ̀ ọ̀mú ní pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ bíi what is going on here. Um, do you know what, baby? Um, I'll explain to you when I get to No, why go for something? Baby, let's go. Mm. Fair on. Come, come, come, come, come.

fún láti dá ẹ kan tí kò tó. mo kọ tábà wọ ní yàrá máa ń pè ní ṣe jẹ kọ. pẹ̀lú nǹkan tí mo rí bí àná mo tilẹ̀kùn rẹ̀ hàn. tí mo kó owó o understand me o understand me kí lè dì tó wá sínú bí ó yẹ kí n ti mọ̀ ó yẹ kí n ti mọ̀ ṣé o lè gbárù ẹ̀ no ṣé wọ́n fúnra rẹ̀ lè gbárù ẹ̀. my love wait ó ṣàmùlò tó dára ṣe jẹ́ sí ni òun àtẹ̀gbọ́n ẹ̀ mọ̀ rẹ̀ wá mo mọ̀ pé bíi family friends ni gbogbo àjọ jẹ́ ẹ̀ kí ni ẹ ṣe jẹ́ problem mi o. <sighs> ẹnu kó tó ṣẹlẹ̀ ni pé Dárasími eh, ló lásìdẹ́ǹt kí ni yẹn dẹ̀ lágbára gan in fact ọlọ́run ló kó yọ tí ò mẹ́mí ẹ lọ ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ó ní láti rìnrìn àjò kékeré kan kò dé sẹ́ni tó máa dúró tì í lé ó ní mo ṣe wò pé ìwọ̀nba ìgbà tẹ́gbẹ̀ẹ́ máa fi lọ tó bá máa fi bọ̀ kó wá dúró tì mí bíbá. ìyẹn ṣe jẹ́ problem tèmi ohun tó sọ kalẹ̀ ń sìn problem ọmọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹgbẹ́ àtàwọn fámìlì wọn ni kí ló ìfikàn mi sẹ́ẹ̀ tó máa fi gbé wá sínú ilé tó ò dẹ̀ sọ fún mi kó tó di pé mo wá sínú ilé wọn tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ò dẹ̀ tí ì dáhùn. ọkùnrin o ṣàmọ̀ ìpè gbà ṣòro là ń mọ̀ rẹ̀ sórí kínní mo ti fẹ́ ṣàlàyé fún ẹ látàárọ̀ ọlọ́run bá rí inú mi ó mọ̀ pé mi ò lè fojú dénà mi nǹkan lè dédé ṣerú nǹkan tó tó báyẹn hmm. àmọ́ mo ti ń pè látàárọ̀ báyìí mo ti ń pè fóònù ẹ títí títí títí tí ò kọ̀nẹ́ẹ̀tì. bébè àdúrà tó yẹ kí gbogbo obìnrin máa gbà láyé ni pé kí ọlọ́run fúnyàn ní ọkọ tiẹ̀ kọkùnrin náà dẹ̀ máa gbàdúrà pé ìyàwó tòun òun ni kọ́lọ́run fún òun tí ò bá jẹ́ pé ọlọ́run fún ẹ lọ́kọ tiẹ̀ ni bí mo ṣe wọlé yẹn àti wá tiẹ̀ ni máa gbọ̀n síta máa lé yín síta ni láì sọ fún mi tẹ́lẹ̀ kò sí nǹkan tó ṣe lójú mi tó bàjẹ́ kò sí nǹkan tó ṣe tó bà lójú mi àbí bẹ́ẹ̀ kọ́ ó lọ gbọ́mọ wá sílé o ò sọ fún mi tẹ́lẹ̀ tó bá jẹ́ tó lè rìn tó lè sùn tó lè ṣe gbá tó lè wẹ̀ fún rẹ̀ ìyẹn ọ̀tọ̀ ọmọ wà lórí wíjẹ́ ò gbé wá sílé onígbà ṣòro làmọ́ rẹ̀ ìṣòro ló wá fún rẹ̀ náà táìtù tó wà lẹ́yìn ìṣòro ah ìwọ ló máa da gbé ìwọ ló máa da fa ìwọ ló máa da ṣe gbogbo ẹ̀ àbí kí ló ń tura láti sọ no kí ló ń tura láti sọ tó bá fẹ́ tọ̀ bó ṣe wà yẹn sìn ṣé wọn ló ṣe máa pè kókó àti òun lọ àbọ̀mọ̀ ọ̀dọ́ wà níbi tó bá ṣe yẹ àbí àrẹ̀mú ni kó máa wọnú ilé kó máa ṣe gbogbo yẹn fún àrẹ̀mú ni kó gbé lọ tọ́ílẹ̀tì kó ṣídìí àgbàlagbà bẹ́ẹ̀ àbí kò sí problem ẹ wo bí mo ti gbẹ no problem. It's okay, it's okay, it's okay ẹkún máa ń kọ́ lóko ẹ̀kú ìṣe ló yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ẹ wà láyé ó wà láàyè ṣúre ìtàn tí dàbá máa pa ilé ayé ló ti máa bà àbí kò ṣẹlẹ̀ lójú ẹ̀ kó lè lè bọ̀ sọ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí i ó máa padà wá dìtọ̀ tó bá yà ìwọ fún ẹ lágbára ọlọ́run ó máa fẹsẹ̀ ara méjèèjì mm-hmm. báyìí ó máa fi dìde lórí wheelchair tó dẹ̀ máa fi rìn mm. káàkiri gbogbo nílé tó máa fi drive káàkiri gbogbo àdúgbò tó máa fi ṣakọ bó ṣe rìn lágbára ọlọ́run bó ṣe máa rí gọ̀gọ̀ rẹ̀ tuntun lọ bọ́ máa fún un ṣó ti bọ́ ṣórí tó bá ní kó máa sunkún pẹ̀lú kọ̀ǹdíṣọ̀ tó wà yìí kó lè rí ẹ̀fọ́ ẹ̀ tuntun lọ bọ́ ṣó ti bọ́ ṣórí tó bá jẹ́ ti ọkọ mi èmi àti ẹ̀ láti jọ sọ̀rọ̀ lẹ́kùnrin rẹ̀ ó ti understand pé ní kò sí problem ipò lè wà níbà pẹ̀lú wa èmi náà ṣàmùtò kò sọ̀rọ̀ tó yẹ ṣe ẹni tó kàn dédé jáde tó dé dé láì dúró ti tẹ́lẹ̀ tó bá dúró nǹkan tó tó yìí lẹ̀ kò sí bí òṣè ní nígbà kan máa kan lára ẹ̀ òun ló jẹ́ kó rí àti bó ṣe rí àti àmọ́ pàtí mo tún ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ fún un inú ẹ̀ ti yọ sí ó ti fọwọ́ sí pé kó máa gbé bíbà pẹ̀lú wa títí ẹ̀gbọ́n ẹ̀ máa fi dé padà láti lè dúró so ilé ilé ṣùtúbọ̀ tó bá wọ ọlọ́run má sunkún ọlọ́run ò ní báyìí nínú jẹ́ o ṣùtúbọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pátápátá ogun ètò ni gbogbo ẹ̀rọ ọlọ́run máa bá wa ṣe wọ̀ títí yẹ inú ìgbà tó bá ti fẹ́ kó ṣàṣọ fún mi oúnjẹ tó ń sìn ní ìgbẹ́jẹ náà jẹ́ kí n gbé ẹ lọ sínú rúùmù ẹ lọ kó tí kọ́kọ́ lọ relax ibẹ̀ tó ti bá wọn. Oh. kí ni tó ń ṣẹlẹ̀ ìlú ẹ̀ máa padà kìtọ̀ lọ́jọ́ kan lágbára ọlọ́run Good afternoon, sir. Sir, I want to... Are you sick? Orí ẹ̀ ò pè But I'm sorry. Why tó bá one office and náà ṣe kò náà? I'm sorry, sir. I want to just... What the fuck? Leave here right now. Come back here. You find like that. Drop it. Go. Come back here. Good afternoon, sir. Good afternoon. What is good about afternoon? Oh, sorry, sir. It's a question. What is good about this afternoon? Nothing, sir. I just asked you a question. I said, what is good about this afternoon? Nothing, sir. I'm not tí o ṣe kankan, wá tí wàá fi gbé a good afternoon. I'm not bínú, sir. Ṣé o shut iṣẹ́ tó I'm not. Get out of here! here? Who is here? Okay. Ṣé ti sun yín àrùn? Rẹ́sì, láyé. babe, what's up? Kí ló ṣe? Kí ló tiẹ̀ máa ń ṣọ̀gá yín gan-an? Kí ṣe? Ah, he sometimes behave like an inconsequential fool, suffering from an advanced retardation. Ah, ah. Ṣé ọ̀gá náà ló fi adjective tó wù qualify? Don't mind him, jàre. Sorry, don't mind me. níbìgbò ló wà ó wà ní ṣọ́ọ̀bù rẹ̀ ọ̀hún. kò sí kí n bèrè ètò wa wà náà. mo wà òkè kò sí nǹkan tó ṣe mí. àní kò sí nǹkan tó ṣe mí mo wà òkè sẹ́ẹ̀ mo wà òkè. Well, okay, we'll be able to show you. Okay, I'll get back to you later. you doing in my house? Ṣó fẹ́ bà lébi jẹ́? Ṣó fẹ́ dà Frank, are you talking to me in that manner? Answer my question! I said that you're talking to me in that manner. Frank, that's all I'm going through is because of you. You still stand there to talk to me in that manner. Frank! Oh God. Oh God. When I met you, I thought I had seen my light. I thought I had seen the person who would make my darkness go away, but I was wrong. Instead, you made my darkness darker. Frank, you're a devil in human skin. That is what you are. ibẹ̀ yẹn kó lọ bá ń gbé báàgì rẹ̀. kátà. ẹ bá ṣe ọkọ mi ti dé ni. ẹ kò pẹ́ náà táwọn náà dé. kò pẹ́ tán dé. ẹ jẹ́ bá yín gbé ilé ìwé. nà má ọ̀rẹ́ má mẹ́rin páàkì má fi dára sí báwo ni. o ó yà yín lẹ́nu pé mo ti rán ah, kò ń ṣe é pé ó yà mí lẹ́nu nìkan ó jọ mí lójú torí mò ń wò pé báwo ló ṣe ṣe. mo ọ̀dà ẹ̀ online ni ọ̀dà ẹ̀ dìbò ibà yìí. I <laughs> ti bà mí mò ń wò pé ṣé kò ń ṣe é pé o tún lọ ń stress ara ẹ̀ jáde láti lọ dáná nínú kitchen. ah dáná kẹ mo ọ̀dà ẹ̀ ni mà. ìyá <laughs> pẹ̀lẹ́ that's good pẹ̀lẹ́. báwo ni dé. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báwo ni ṣó wà òkè ṣá ṣàlàfíà ló wà ṣé kò sí nǹkan tó ṣe. Ah, ẹ wo iṣẹ́ máa dúpẹ́ lọ́wọ́ yín. olúwa ló ṣe. ìgbà tí mo tiẹ̀ ń bọ̀ lé nígbà tí mo débi ọmọlé yẹn mo bá dẹ̀ rí stọ̀ kan tí wọ́n kọ mark diva sí ah, mo bá dẹ̀ ní kí n wọbẹ̀ lọ kí n wo nǹkan tó ń tà ń bẹ̀ o oh my dear they have very lovely items. Really? As in very good things. Oh, Aṣọ, bàtà, bags, oríṣiríṣi nǹkan tó jẹ́ pé téèyàn bá wọlé bẹ́ẹ̀ ojú ẹ̀ máa ma ṣe kámi kámi kámi kámi kámi kámi gbogbo ẹ̀ ló ṣe mèremère ní gbogbo ẹ̀ rírin gidi. Ah n bá ní inú store tí mo wọ̀ yìí mo ní láti wá nǹkan rà fún dára sí mi ń bẹ̀ bí mo ṣe. ẹ ra nǹkan fún mi. bí mo ṣe ṣe shopping wa fún ẹ ní. <laughs> àǹtí ẹ ṣé gan-an god bless you kú really appreciate ah it's okay it's so okay nice thank you ma <laughs> it's okay it's okay. Oh, àmọ́ ẹ tètè délé ni o ṣé kò sí. Hmm, ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni ah. mo bá dẹ̀ wò pé kí n máa bọ̀ nílé pé kémi náà kí n wá fún ara nísìnyí díẹ̀. ọ̀rọ̀ oh, hmm. ìpìlẹ̀ máa ṣe lè ti wá nǹkan lò. tí má ti gòkè ń sì máa wá nǹkan mo wà ṣọ́ọ̀bù tí n bá máa fi sùn tí n bá máa jí ara mi á nà díẹ̀. bóyá kẹ wá kájọ jẹ oúnjẹ yìí mo pé má ní láti jẹun pé tó lóògùn it's okay don't worry má jẹ́ kí n disturb i'm fine. ṣé bí o pa yín bá. no no no mo wà okay. all right thank you aunty for this ẹ ṣe kàn olú àṣẹ so tèmi náà wá dẹ́rẹ̀ rẹ jù díẹ̀ màá tún padà wá wẹ̀. okay ma all right darling all right ma ṣe ma. okay. inú ìbáṣe ṣí igbá àbámọ̀ bínú èèyàn ṣe rí. ṣùgbọ́n inú ẹ̀dá jì. o sọ fún mi pé o máa tètè délé èyí tí ẹ sọ fún mi pé o wà nílé náà. ìwọ náà sọ fún mi pé o máa tètè dé. wọ́n ah, ṣe pé mi fẹ́ tètè wálé báyẹn bọ́n tó ń lọ. ìgbà tí mo ti ń gbóhùn ẹ̀sàlẹ̀ náà ni mo ti ń wò pé ó ah, máa yóò sọ fún mi pé òun bọ̀ lé ń tà mí. I'm not just feeling fine. Mi mọ nǹkan to dé orí kan Are you serious? Mm-hmm. Kí ló lè fa ìfọ́rí? Ṣé o ti wá nǹkan kan ló ṣá? Ṣé wọ́n ló nǹkan ni? Oh, sorry there. Mm. Jókòó, jókòó, pẹ̀lẹ́. Mm. Uh. Go to the pole, ready, take it wálé láti wá nǹkan kan jẹ. ẹ ti má ṣe tọ́ màá wọ́ sínú kíchìn màá wá nǹkan jẹ. mo ní láti stress ara ẹ kí ni mo wà ń lé fún máa lọ láti lọ ṣe yẹn ti ẹ pẹ̀lẹ́ díẹ̀. ọmọ baby don't stress yourself tí má ṣe tó mà lọ́wọ́ nǹkan jù. kò sí nǹkan tó ṣe mí kò sí tó ṣe orí tèmi èmi wà ń bí mo ìgbà tẹ́gùn sórí ni ìwọ ni kó má stress ara ẹ ṣó ti yẹn sìn má lọ́wọ́ àkọ́kàn ṣe fún ẹ tó lè jẹ́ ń sìn. èmi ń bínú tẹ́lẹ̀ ni pé ẹ̀kan tiẹ̀ wá sílé ẹ̀dẹ̀ sọ fún wa wípé tí ń bọ̀ ìyẹn ni mò ń bínú sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ilé tẹ gbédè tó ti ẹ rest dáadáa wo bí tí wíìgì bá ṣe yọ ẹ yọ gbogbo ohun tó ṣe bọ ẹ bọ ẹ rest díẹ̀ mú bọ sí wọn lọ́wọ́ àkọ́kọ́ ṣe ok dẹ. Mm. Mm. <laughs> ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀ sọ wá tẹ́lẹ̀ lógo. Ah! Wow. <laughs> Baby, you made this? Yes. Wow. like Abby? yes. ah, wow, amazing. Baby mi. Lójú wọlé bẹ́ẹ̀ yẹn, mo mọ̀ pé gbogbo system mi ti dàrú. Ó tẹ́ ọmọ kan tí mò ń rò. Pẹ̀lú bó ṣe ń ṣe ni mò wò pé máa ní láti di hospital kó lọ rí doctor káti ẹ lè mọ nǹkan tó ṣẹlẹ̀ kó má tiẹ̀ lọ jẹ́ pé nǹkan tí mo ń ro bóyá dúró àwọn adé ti gbà náà rí <laughs> náà kó tó dá nǹkan kan gbélé náà <laughs> eh, sorry dẹ. ṣe mo kókó sínú ìṣàkóso màá ló ń lọbẹ o. ah èmi rò lọbẹ. Hmm. mo tó títí bẹ́ẹ̀ ni. Eh. Ah àti so bad. inú ẹ ò lè dùn tó tè ah. mo bí tó bá máa jẹ indomie débi kan mo mọ̀ pé ìyín agbá nǹkankan pa nítorí gbogbo nǹkan tí mi gan rò ní kitchen bẹ́ẹ̀ mo fọ ẹyin mọ́ gbogbo ẹ̀ nítorí inú mi gan ti ń dùn pé gbogbo nǹkan tó gbọ́dọ̀ jẹ tó fi jẹ́ kó fajúro báyìí gbọ́dọ̀ jẹ́ ìbejì tó wà nínú ẹ̀ ni o. wọ́n mọ̀ nǹkan tó fọ́ nìyẹn bẹ́ẹ̀ ìgbà tí mò ń bọ̀ níbi staircase yẹn ojú mi rọra ń ṣú díẹ̀ díẹ̀ ojú mi ń ṣú nǹkan tí à ń mánéjì ara mi bọ̀ ni. sọ̀kè bójú ẹ̀ ṣe ń ṣú yẹn ara àpẹẹrẹ tó máa ń fún ẹlòmíì nìyẹn tó bá lóyún ojú ṣuṣu tiẹ̀ kó wá jẹ́ ojú ṣuṣu oyún ni o. Ah, bó ṣe máa jẹ́ nìyẹn lágbára jẹ́ kó ojú ṣuṣu oyún kó má jẹ́ ojú ṣuṣu malaria o. nǹkan tí sùn tó yún ló máa jẹ́. Eh, eh, um, hmm. bèbè ṣe jẹ́ ká máa lọ sí má jẹ́ ká dúró jọra. nù a lè lọ sí o ní láti stress ara ẹ tó bá dọ̀la nù a máa rí dókítà ṣóyẹnsì mo kàn ní láti jẹ́ kó mọ̀ ẹ́ pé o ń bọ̀ lọ́la ni. so. Mm, mo ti feel good mo ti wà okay. èmi ni in fact nìkan lè máa dá lọ. ní sọ̀rọ̀ o lè lọ́sẹ̀ bá mi manage láti bu bí abẹ́ two three spoon níbẹ̀ sí mm. ṣe ti yẹ jẹ́ kí n lọ get drug yẹn wá tó bá lè jẹ. okay. gbọ́dọ̀ dẹ̀ bọ́ọ̀sì. Madam. Yeah. Oh, it's still negative. Still negative? Yes. Doctor, mm. and you said nothing is wrong with me and my husband? Oh, medically, we are alright. Nǹkan kò ṣe yín. Àwọn nǹkan tí mo kàn máa sọ fún yín prescribe for yín yẹn kẹ́ máa lò dáadáa lásìkò tó yẹ kẹ́ Doctor, the same thing Then ń sọ fún two years náà rèé kò sí nǹkan kan tó ṣe mí àwọn oògùn tẹ́ bá kọ fún mi ní kí n máa lò kí n dẹ̀ máa gbàdúrà you have been saying this for the past two years gbogbo nǹkan tẹ́ dẹ̀ ní kí n máa ṣe náà ni mò ń ṣe kò sí kankan tí mo miss àwọn oògùn tẹ́ kó fún mi bẹ́ẹ̀ ṣe ní kí n máa lò ni mò ń lò nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀. ẹ fọkàn yín balẹ̀ mo lè sọ fún yín pé kò sí nǹkan kan nǹkan kan ò ṣe yín ọlọ́run tó dá yín tó dá ọkọ yín á fi ń dára èrè kò ní fi ń dára burúkú bẹ́ẹ̀ kún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lórí rẹ̀ bó tilẹ̀ òun kò pẹ́ tó fún ọkẹ́ máa finú ṣoyún máa fẹ̀yìn gbọmọ lágbára ọlọ́run ṣẹgẹ́tì ẹ má ronú. ẹ mọ̀ nǹkan dókítà láàrin èmi àti mm. ìjọ tó yọ lọ́run mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi ṣé ó ní ọgbọ́n kankan tí mo lè dá sí ọ̀rọ̀ ara mi gẹ́gẹ́ bí obìnrin kẹ́ ìjọ tó yọ lọ́run ẹ kàn sọ fún mi ṣàlàyé fún mi ṣé bí mo ṣe wà mo rídìí láti ṣe ẹni tẹ̀ láti lè rí pé mo lóyún fọkàn nílò obìnrin kì í pé ṣùgbọ́n kó ló kú ṣàánú yàn ẹ ó ló má jẹ́ kéèyàn ṣàṣedànù láyé ẹ gbogbo wàhálà tí mo ti ń ṣe nílé ọkọ mi látijọ́ ẹ kí gbogbo ẹ kó má bàa já sásán tóbìnrin kan má lọ lóyún fún tàǹsì tó di gbogbo yẹn wálé lójijì ẹjọ ṣé mo lẹ́nu ọ̀rọ̀ ni ọlọ́mọ ló lọ́kọ tó bá jẹ́ pé owó ni mo rẹjì láti ná owó anything anything tó bá dé pé ó ní nǹkan kan tí mo lè ṣe tí mo lè fi dọ́gbọ́n sọ̀rọ̀ ara tó tó tó lọ lójú ìjù. madam ẹni sùn ẹni nígbà tó sì nǹkan tó ṣe ṣé ká nìkan ṣe kò sí nǹkan tó ṣọkan ṣé ká ní nǹkan ṣọkan ká máa gbowó lọ́wọ́ yín ni kò make any sense ẹ wò èmi fi ń da yín lójú lágbára Ọlọ́run èmi á wá sí ilé yín màá bá yín yàyọ̀ ọmọ màá wá sí ilé yín màá wá jẹun màá jẹ ráìsì kò mọ ẹ bá ní ìgbàgbọ́ ni o torí mi nígbàgbọ́ pé ẹ máa fún nítorí ẹ máa fẹ̀yìn gbọ́ lágbára Ọlọ́run níbi ọ̀dọ̀ wa iná dẹni kò ṣe bomi o lágbára Ọlọ́run ẹ ṣàfọ̀kàn Thank you. Frank. I need you to get this straight. Every man will be remembered for two things. The problem they cause and the problems they help people solve. You're the reason why I'm on this wheelchair. How? Dara, how? I'll tell you how. They say it's better to fall from a tree and break a leg than to fall in love and break your heart. In my own case, I fell in love. I broke my heart. And I broke my leg. How dára. Mo lóyún fún ẹ. Ó ní dandandandan mo gbọ́dọ̀ ṣe oyún yẹn. Oh, so babe, kò sí mọ̀ọ́ṣọ́ tó máa fi di twelve lọ́la wá ti rí alert yẹn. Màá ti send owó tí mo máa fi lọ sí hospital yẹn, màá ti send ẹ̀sẹ̀. Ṣó ti yẹ? Máa yóò sí lára ni kí ló ṣe dára kí ló dé tó ń ké ṣé bẹ́ẹ̀ mi àti ẹlajọ́ ń sọ̀kalẹ̀ bọ́ ń kí ló dé tó ń sunkún kí ló dé. Frank no this is this is totally unfair. kí ló ṣẹlẹ̀. this is unfair ṣe ṣe ṣe ṣe mi ò mi ò dàgbà tó àti lóyún láti keep oyún ni why would you tell me pé kí ló ṣe pé kí ló kí tún lọ máa ṣe abortion no tell me. Don't tell me now tí mo ti rò pé ibi tèmi àti ẹ ti bá relationship wa dé pé pé pé a máa ní nǹkan tó permanent you are not telling me to go and get rid of the pregnancy after you know the way I feel about you you know how I feel for you èmi tí mo máa lọ máa yọyún ní ìdá yìí ṣé mo jẹ́ bébì ni ṣé mo kéré àti bí àti lóyún àti bí ọmọ ni ó ó tún ní kìlọ̀ yọyún ẹ ẹ̀mí ló gàngán ni màmá yọyún níbi tàbádé yìí this is unfair it's unfair dára ṣé o fẹ́ ká jìyà pẹ̀lú oyún tó ní ìyẹn ṣé mo sọ wípé mi ò fẹ́ mọ́ ni ohun tèmi àtẹ́jọ́ agree lókè tẹ́lẹ̀ kan ní ikú tó di wípé a sọ̀kalẹ̀ síbí yìí ń what i am saying is that this time around a ò ní ìdí oyún tó wà nínú ẹ̀ yìí we still have more time to live. ìgbà wo gan-an kọ́ la fẹ́ ní ìdẹ̀ no tell me ìgbà wo gan gangan lọ́pàá this is what she keeps saying. ṣé kí n béèrè question kan lọ́wọ́ ẹ ṣé bébí màmá ló fẹ́ ni àbí married woman. It doesn't matter. It doesn't matter. At this point, it doesn't matter. I don't care whether I'm a baby mama. I just want to carry your child. I just want to, to have a part of you. You know, I just I love you, Frank. You know understand, it. but nǹkan tó sọ́ọ̀sì tún ti change gbogbo nǹkan tó wà lọ́kàn mi ṣe máa sọ pé baby mama ló fẹ́. Dámi pé o love mi de kan ni ọmọ ló fẹ́ kì í ṣe mi ló fẹ́ ah, nkókó la máa ń kàn kó tó dé pa kan ọmọ náà èmi ló kọ́kọ́ kàn kó di ọ̀rọ̀ ọlọ́mọdé mo de sọ fún ẹ̀sìn kò dá ṣòro lásán kó lè mọ bí mo ṣe appreciate ẹ tó mo tún ní máa fún ẹ lówó one million naira mo tún ní máa fún ẹ ní mọ́tò. it's not about material things. o mọ reason tí gbogbo yẹn fi important sí for now kì í ṣe pé bí yóò ní mọ́tò kì í ṣe pé bí yóò fẹ́ fún ẹ tẹ́lẹ̀ kì í ṣe pé bí àbẹ̀ ní ra fún ẹ. a lot of àwọn èèyàn tó máa fún àwọn ọmọ mi lóyún ta wákọ̀ pariwo lé wọn ní get out i don't need you mi ò fẹ́ mọ́ but nítorí pé mo really appreciate ẹ mọ́ o ní mo ṣe wò pé let me give you the money and the car mi ò dé bẹ́ẹ̀ jà pé mi kọ́ ni mo lóyún bọ́ mo kàn ń try láti jẹ́ kó mọ̀ pé tí èèyàn bá gbé nǹkan téèyàn need wọnú nǹkan téèyàn need gbogbo ẹ̀ máa bàjẹ́ àwọn kankan tá a need wọnú nǹkan tó wà nílẹ̀ ni o. but this is going to be the last time tí mo máa ṣe any abortion after this one tó bá ti wọlé i'm gonna keep it mo máa keep ẹ ni. ṣòro pé inú dídùn tèmi náà ni pé kí n tún kó fún ẹ pé kó lọ ṣe abortion kankan ṣá má ti gẹ́tara mi better tàgbà yẹn má ti plan fún dáadáa nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn but time tí má máa plan fún tó bá jẹ́ pé ìjà yẹn náà là ń jà ta ló fẹ́ wà ní time yẹn nígbà tí n bá ready láti marry ta ni kí n lọ pè ta ni mo fẹ́ máa wá káàkiri ṣe bí túrẹ̀ ni mo ṣe ń bẹ́ sọ ṣó dáa kó o máa ṣe wedding kan ṣe ayé kan wá gbé no no wà á ti plan wà á ti steady gbé àti balance dáadáa tí mo sọ nìyẹn dára dára dára. kí ni problem ẹ sọ fún mi kí ló ń ṣe ẹ́ ṣòro pé gbogbo nǹkan tí wàá tó ń kú Frank ń sọ látẹ̀kùn mi ò gbọ́ ni mo gbọ́ mo gbọ́ gbogbo nǹkan tó ń bẹ́ẹ̀ sọ wọ́n ní kó wá jẹ sára olọ́jọ́ wọnú ṣé ti owó epo ni àbí ti kéne mo tún wá gbọ́ tí bọ̀dá yẹn sọ fún yín pé àwọn máa fún ẹ ní one million naira wọ́n tún wọ́n fa ẹ ní mọ́tò nítorí kò get rid of this nonsense. ẹ eh, hey, please please jọ̀ọ́ torí ọlọ́run tó wọ́n máa sọ̀rọ̀ máa don't just go there kí ló dé kí n tiẹ̀ gan what do you mean by nonsense ṣan torí ọlọ́run mi ò pẹ́ sọ̀rọ̀ mi o má dá sọ̀rọ̀ mi o tó bá dẹ̀ máa dá sí mọ bó ṣe máa dá sí kí ló dé. dára bùdá yìí olóhùn fẹ́ ẹ mọ́ ó kọ́ lóhùn tí ready for now kí ni problem ẹ. ìgbà tí mi ò ṣe ṣe ṣe ṣe ebi ṣe ebi ebi nàbí títẹ one million naira it's it's everything money it's everything about material thing jọjọjọjọ tùmí ní jọ. dára èmi àti ẹni inú ilé ilé lágbède méjì ọ̀nà. And I agreed. They gave me money. I went to the hospital as usual to get rid of the pregnancy.

You've got the map of Africa behind you. <laughs> I wouldn't know. Yeah. Oh, Is there any ways I could be of help to you, if you wouldn't mind? No, no. Are you sure? Yeah, thank you. Don't bother. gbọ́wọ́ mi ṣùgbọ́n ó já mi ságbèdè méjì lọ́nà. ìfẹ́ polúkúrú mu ṣú. nígbà tí mo ṣe tán mo bọ́ sọ́kòtò mo bẹ̀rẹ̀ sí ní drive. some point I couldn't see anything. I couldn't, I was dizzy. I didn't know what was wrong. I just knew my vision was blurry. I couldn't see nothing. And I lost control of the car. bó ṣe di pé mo di arọ lẹ́ni káwa ni pé ò ní dandan kí lọ ṣẹ́ oyún fún ẹ ó ṣeé ṣe tí kò tó ṣẹlẹ̀ sí mi kó má ṣẹlẹ̀ sí mi ó ṣeé ṣe kí n má wà ní situation tí mo wà yìí tó di pé mo wà lórí wheelchair mo di arọ just because of you all I ever did was to love you all I ever did was to give you my heart. All I ever did was serve you in my life. And this is where I ended. Darcy, I'm sorry. Mo kí mo ṣe ní. I'm sorry, man. ìfẹ́ polúkú ló mú ṣú ojú ìfẹ́ ti fọ́ o ẹ̀yìn ìfẹ́ ló dá sí mi. ṣùgbọ́n ọjà mi ṣàgbèdè méjì. Mo lè fi fọ́ọ̀n sí láti lọ lọ́wọ́ tó lè kọ́. Ṣé tí mo gbogbo tó bá mi sọ mọ́ ah, how many days ni mi ò fi wá sí ìgbà tí gbogbo nǹkan tó dẹ̀ ti di rábàràbà báyìí gbogbo ọjà ti sọ̀rọ̀ tán mo dé sàlẹ̀ ẹ̀ sì ẹ̀ lè ṣàkáǹtì gidi kan fún mi kò sọ́jà gidi lórí igbá mọ́ ẹ̀rọ owó kọ́lẹ̀ ẹ̀rọ àkáǹtì ṣe owó kúlẹ̀ òun tẹ́wọ́ pàápàá ibo lo wà sọ́fíjì gbogbo ọjà lọ mọ yín lórí. ẹ má bínú màá kò rí bẹ́ẹ̀ máa. Ah, gbogbo líìsì ọjà tí mo fún yín náà ni kò sẹ́nibọ́dì tó ń jọjà ń bíbá yín mà. no ṣé mi mi ṣé mi mi mo nǹkan tó ń sọ ni pé orí mi ò gbé àbí mi ò mọ nǹkan tí mo sọ àbí mi ò mọ nǹkan tí mo fi sílẹ̀ ń bíbá mi ò dá mọ nǹkan tí mo bá no kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ló ń sọ ó lanú lẹ̀ sí bíbá tí wọ́n dẹ̀ fi ń jí kò dúró ló kí ni nǹkan tó ń ṣe kí ni nǹkan tó ń ṣe láti ìgbà tí mo ti dára kí ni nǹkan tó ń ṣe tó lè mójútó àwọn tó kọ ẹ̀. ẹ check cctv ma kò sí anybody tó ń jọjà bí báyìí. sori kórè ọ̀pẹ kémi check cctv àbí kí check ẹ̀ so eh, wà trustworthy mi ò kàn lè fi yín lẹ̀ síbí ìgbà kí n sọ pé òkè o mo fẹ́ travel àbí mo fẹ́ ṣe nǹkan láì ṣe pé mo ṣe ń fi kámẹ́rà mọ́nítọ̀ yín káàkiri ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ no ṣé ó yẹ kí o lè wà láàrin yín torí Ọlọ́run so mi ò tiẹ̀ lè ní pé òkè ẹ wá bá mi ṣe nǹkan kan àbí kẹ́ ẹ bá mi dúró ti nǹkan kan láì ṣe pé mo fi kámẹ́rà mo fi mọ́nítọ̀ yín kiri. ẹ mo mọ nǹkan tó ń ṣe ayọ̀ ló ń yọ̀ nítorí pé o ti pẹ́ lọ́dọ̀ mi ń bì báyìí mo dẹ̀ máa ń fi ọwọ́ ayọ̀ mo máa fi ń bẹ ẹlòmíì ò kí ń bá ẹ wí mi ò kí ń bá ẹ jà gbogbo nǹkan tó wà ti ṣe báyìí òun la bẹ́ gé nítorí ẹ̀ lọ ṣe ń ṣe nǹkan tó wù ẹ́ àbí don't worry I know what to do nítorí pé mi ò kí ń fi ọjà mi mi ò kí fi ń báyàn ṣeré do you get me mi ò kí ń fi owó mi ò kí fi ń báyàn ṣeré ó ní wàhálà ó níye wàhálà tí mò ń ṣe kó tó di pé mo kó gbogbo ọjà yìí jọ ẹ mọ́ lọ rò pé torí pé ẹ rí gbogbo ẹ̀ tó ṣe rin gidi tí gbogbo ẹ̀ wà lẹ́ báyìí ẹ mọ̀ rò bẹ́ẹ̀ ní pé òkè o bóyá ìyẹ̀pẹ̀ ni mo fi rà wọ̀ mo ń làgùn kó tó di pé mo rí gbogbo ẹ̀ kójọ ẹ má máa jẹ mí ní ìjẹkújẹ ó lọ́dún kalẹ̀ síbí báyìí wọ́n ń jalè bó ẹ lára ká ló tiẹ̀ mọ̀ bóyá ògógó ló ń jí kó má jẹ nǹkan tó máa léwọ fún rẹ gọgọ tó jẹ ọgá wọn kó má jẹ nǹkan tó máa lé e dànù kó ń bẹ lọ pé àwọn tó kọ wá lọ pé wọn wá kẹ wọn bá mi lọ́fíìsì sí i. ríra sí wọ́n tẹ́wọ́ pẹ́. ìtì ń pè mí padà látàárọ̀ pẹ̀lú bèbè mo ti ń pè é látàárọ̀ ọ̀nà bó ló fi fóònù sí. má bínú mo máa wà ní mítì mà ní. orí miss call ẹ mo wà ní mítì ní sẹ́ẹ̀. ok kí ló ṣẹlẹ̀? Oh, okay. Okay. Aremu. Aremu. Inú ìbáṣe ṣí bí igbá. Àbámọ̀ bínú èèyàn ṣe rí. Ṣùgbọ́n inú ẹ̀dá jìn ó ṣé ah, ọ̀rẹ́ mi ó máa kú tọ́jú mi o ah, ah. daralistic ojú ẹ ló ń dán yìí hmm. ó ga o ojú ẹ bó ṣe ń dán o tiẹ̀ ní láti sọ fún mi ó hàn gidigbe báyìí pé ọ̀rẹ́ mi tọ́jú ẹ ẹ wò wọ́n gbìyànjú ah kódà ó kọjá abẹ́. ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ kó àgbà alẹ́ mi mm. ṣé o ti rí ọ̀dọ̀ yín báyìí lọ́kàn mi wà mm. bí mo ṣe dé láti airport mo gbẹ́rù lẹ̀ báyìí mo ní ah àwọn ará bíi mo láti fi ojú mi láti rí wọn ni. <laughs> báwo wà ní jọ́ni báwo ni gbogbo nǹkan tó lọ ṣe. ó wà bẹ́ẹ̀ jàre gbogbo àwọn èrò tó rán mi ní gbogbo ẹ̀ mo ṣàwọ́ pé ìtẹ̀tí ìráyè ti yín náà ẹ̀yà ọkọ̀ lọ́ọ́ rẹ̀ jù sáà fámìlì mi náà kẹrin àwa ń bí tá à ń gbádùn ara wa. ìfà ah. tó ṣe mí dúpẹ́. ṣe sábà mi ọkọ mọ. Ah, wo má jẹ́ nítorí mi tíra ètò ẹrù ẹ̀rẹ̀ wà bẹ̀. ẹ ti di ẹrù mi sọ́tọ̀. báwo ni bàbá yìí kọ́ báwo ló ṣe wá tẹ́kì presence eh, àbúrò mi nílé ṣé ah. wọn bínú ṣá. wo ọ̀rọ̀ ọkọ mi ọ̀rọ̀ ọkọ mi ò máa le ẹni téèyàn ti mọ̀ láti jẹta ni kò lè wá dànù kéèyàn máa gbéná wojú ẹ̀ sórí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìlọ́kọ̀ mi máa ń fẹ́ tó bá ti lè ṣí àlàyé fún tó kálàyé bulẹ̀ pé báyìí lọ́rọ̀ ṣe rí o lè ní pírọ́blẹ́mù pẹ̀lú ah, ọdún ìgbà tá a kọ́kọ́ dé ó kọ́kọ́ fẹ́ẹ́ ṣe ibẹ̀ ni kò fẹ́ẹ́ lè ju òmùpá àsọ fún ti tẹ́lẹ̀. ìyá sọ́tẹ̀ yẹn gan-an ló yẹ kí n máa béèrè ẹni tí yóò mú tó kọ̀ nílé gbé adélébọ̀ wà bá. ìgbà tí mo dẹ̀ ti kálàyé fún pé ah, arábìnrin yìí ẹgbẹ́ òsèlé ni àṣà ah, ń ṣàjèjì ara wa ó mọ̀ ẹ́ ó mọ dára tó pé ẹgbẹ́ òsèlé ni ó kàn máa ra wà míbẹ̀ fún ìgbà díẹ̀ tí ẹgbẹ́ máa fi dé torí condition ó dẹ̀ ti gbọ́ ah, ọkọ ẹ máa dá ní ẹlòmíì báyìí kò fẹ́ rí ẹnì kankan kò fẹ́ rí ẹnì kankan tí ẹ lè ṣe ìrànlọ́wọ́ kankan àgbà ah. ọlọ́run ọlọ́run àbá mi máa kẹ́ wọn ọlọ́run àbá mi máa gẹ̀ wọn gbogbo yín bí wọn bá yìí ọlọ́run àbá mi ṣọ́ wọn owó táwọn wá ná ah! lọ́pọ̀lọpọ̀ lọ́lọ́ máa fún wọn o á wá fún wọn ní rẹpẹtẹ ní jaburata wọn ní tọ́ wọn náà agbára Ọlọ́run àwọn máa ṣe bàmí dúpẹ́ o bàmí dúpẹ́ báwo wà ní báyìí mo gbà mo bọ̀ lọ́tún náà wọn kọ́ fẹ́ lọ yanjú gbogbo ẹ̀rù táwọn èèyàn rán mi náà kí n fún wọn ní ẹrù wọn tí n bá dé kò ti kó ẹrù ẹ sílẹ̀ o ká má padà sílé. Sweetie. Mm. Ewo. Mm. Ṣé lóòótọ́ ni ẹ̀gbọ́n Dárasími náà sọ pé òun fẹ́ mú Dárasími lọ? Mm, Àtọ́nì ó lóun fẹ́ máa mú un lọ pé ètò ṣe lọ́dọ̀ wa náà ti tó pé kó máa pọ̀ ní. Kí ló dé? Ah, well, wọ́n kàn fi pé àti gbìyànjú fún un tó ní alátìgbà tó ti wà lọ́dọ̀ wa ń bíbá yìí pé ká ti ń tọ́jú ẹ̀ pé kó má dẹ̀ lọ di pé ó ń inconvenient wa kóun máa mú un lọ pé a ṣètò òye inconvenient tèmi o kò jókòó sórí mi kò dúró lórí mi ṣé kí n ṣe pé nítorí attitude tèmi sí àbí bó ṣe rò pé bóyá bá ṣe jọ ń ṣe síra wa òun ló fà á tó ṣe fẹ́ mú lọ ṣá. no no no kò ń ṣe torí ìyẹn o ó kàn fẹ́ máa mú lọ náà ni bóun ló làbúrò ẹ̀ tó bá gbọ́ tó bá yá náà a máa mú nǹkan lọ. òun ló làbúrò ẹ̀ lóòótọ́ àmọ́ lásìkò yìí kó má mú lọ mọ́ kó jẹ́ kó wà mí gbogbo nǹkan tó ń sọ náà ó ti wọ̀ mí lórí sómi ò dẹ̀ rí reason kankan fún láti sọ pé àsìkò ló fẹ́ mú kúrò mí àmọ́ so ẹ̀yin lẹ sọ pé ó máa ń jáde lọ kò ń dúró lé ó máa ń travel lọ sọ́tún sósì mm-hmm. ibi tó ọmọdé ti ń gba treatment ò sílé wa ń bí so why tó máa tún lọ sílé ẹ̀gbẹ́ lọ́lọ́lọ́lọ́ yẹn o ti ní wípé kí n má bọ ọmọ yẹn jà mo dẹ̀ ti wò pé mi ò bá jà mọ́ mo dẹ̀ ti filẹ̀ sáàyè ẹ̀ so ìwọ ni láti ṣẹ̀ṣẹ̀ máa mú kúrò lọ́dọ̀ wá ń sìn kódà mo ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ tó sọ ni pé ẹni tọ́lọ́run bá fúnyàn lágbára láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nì wa lọ́wọ́ yìí mo ti sọ dára di ẹnì mi so kó máa gbé bí. ìlú ìbáṣe ṣì bí igbá. kí ló ṣẹlẹ̀. àbámọ́ bínú èèyàn ṣe rí. ṣé gbogbo nǹkan tó ṣó ń wá láti inú ẹ̀mí àbùkàn wọn tì síwájú. tí n bá tiẹ̀ síwájú kí ni mi ah, honestly this is this is amazing. Ah níwọ̀n tó jẹ́ pé wọ́n sọ gbà kò ah, fẹ́ rí dára kó máa lọ kó máa ṣe kiri kan ìwọ olúwa ní kó máa dúró what happened. sórí oh. ẹ̀mí mímọ́ ọlọ́run tó wà nínú ayé wa ọlọ́run má jẹ́ kó fi wá sílẹ̀. àmín o mo ka nǹkan kan ní àárọ̀ ìjẹta ó dẹ̀ touch mi gan ó rí lè wò mí lórí gan ó dẹ̀ wọ̀ mí lọ́kàn bẹ́ẹ̀ ni wípé torí tèmi gangan ni páàsì yẹn ṣe wà nínú báìbù mm-hmm. bẹ́ẹ̀ ni pé nítorí èmi àti dára nìkan òun ni wọ́n ṣe dédé kọ bẹ́ẹ̀ ni so bí mo ṣe kà tán báyìí ọ̀dọ̀ dára sí mi lọ́kàn mi lọ nítorí ẹ̀ ni mo ṣe sọ wípé tó o bá lókun lórí ọ̀rọ̀ ọmọ yẹn kó kún tó o bá lófà ó fà ó ṣáà pé mi àti òkè ń jà mọ́ o ṣáà rí i pé gbogbo ẹ̀rọ lẹ́nu ọjọ́ mẹ́ta kò sí ah. nǹkan kan míì ju ohun tí mo kà lọ. èyí ọlọ́run máa ṣe o ah, ah, inú mi má dùn gidi gan pẹ̀lú nǹkan tó sọ yìí ṣé pé o ti fọwọ́ sí kí dára máa wà pẹ̀lú wa ní ilé. mo fi ẹsẹ̀ sí mo fi gbogbo ara sí o. sori bébí ìfẹ́ kan tẹ́lẹ̀ èmi kò fẹ́ kọ́ ọmọ yẹn lọ hmm. sori bó ṣe wà nínú ilé ọlọ́run bá rí inú mi ń dùn sí i hmm nítorí pé o mọ̀ pé mi nìkan náà ni máa ń wà létí mi ò bá ta lọ síbi iṣẹ́ báyìí bẹ́ẹ̀ mi àti ẹ̀ bá ṣe jọ máa ń sọ̀rọ̀ bá ṣe máa ń ṣe bá ṣe máa ń mọ̀ ó ti mú èmi fúnra mi gan lára. àwọn olóòrùn náà ti ẹ̀ṣẹ̀ rí pọ́mọ yẹn lọ́pọlọ. Ah, no no no no ọmọ yẹn. Oh, ó ní ọpọlọ ọlọ́run bá nǹkan tó pọ̀ ṣẹlẹ̀ sí yẹn òun nìkan ni she is a very brilliant girl. very very brilliant mo rí pé kò ń bẹ mm-hmm. kò ń bẹ ó dẹ̀ ọmọ tó kì í ṣe ọmọ tí wọ́n máa ṣe fòrò fòrò fòrò fòrò káàkiri nǹkan mm. míì wọ́n á máa gbọ́dọ̀ ẹ̀ kò tí ì jùgbà tó ti wáyé lọ bòrò bòrò bòrò wọn ní ronú condition tó ń ṣe wọn. wo bébì mm. àdúrà tí mi àti ṣáà máa máa gbà ni pé kó lóun kó jọ kó tètè bá wa mú lára dá kó lè máa fẹsẹ̀ méjìjì yẹn kó lè máa fi rìn kó náà lè túbọ̀ wúlò fún wa jù báyìí lọ nínú ilé. Ah, hmm. tó tiẹ̀ wà báyìí gan-an ń wúlò káàbọ̀ torí pé kó tún wá rìn á tún wúlò mọ́ ah, fún wa lágbára lọ. kò má lè ṣe nǹkan kan lọ́wọ́ yìí ó kàn wọ́n jókòó sórí ibẹ̀ eré kò lè ṣe nǹkan kan. kí wàá lo nídìí ẹ̀ fún nígbà tí ò lè ṣe nǹkan kan. <laughs> bèbè ó tún gbọ́ nǹkan tí orin Dáfídì forty nine verse one tó sọ ó ní ẹ gbọ́ èyí gbogbo ènìyàn ẹ fi etí sí gbogbo ẹ̀yin aráyé hmm, ó ní àti àwọn ọmọ ẹ̀yìn àti àwọn ẹni ọlá so gbọ́ mi ṣá àwọn ọlọ́rọ̀ àti àwọn tálákà pẹ̀lú ẹnu mi yóò sọ̀rọ̀ ọgbọ́n àti ìṣàrò àyà mi yóò jẹ́ òye èmi ò dẹ etí mi sílẹ̀ sí òwe èmi ò sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ mi sílẹ̀. Thank you. Yeah. Pẹ̀lẹ́, sure, okay. How did Larry? She did. Sure, everything improved. Are you getting better? Yes. Okay, that's good. Um, what can prescribe for you. I'm sure that would help you, you know, to heal faster, you know, and better okay. gradually. It's a gradual process, which i you know, so just take your time. All right. Mm, What's the Better. sugar. Yeah. Um, I came with this, and I think this would aid, you know, it will really help you to, you know, to help you improve better. So I'm going to assist you to get on this, and let's see how this works, you know. So we'll see how it goes, yeah? Belle you know. Okay, so I'm going Balash careful. Yeah. Oh, okay. Balash Are you okay? Mm. Balash Just try and lift yourself. Mm. No, don't, don't, don't, don't do this, Clown. Don't do this. Afa, ṣé o ti lè dìde dáadáa báyìí ni? Kúrò ṣe sẹ́dá. Mo fi lẹ̀ sínú bathroom kan ní kí try it for a minute. No, don't do this. Next time tí mo wá lè nà án kò sí ọ̀kọ́kọ́ lè yìí mọ̀. Mo fi wá ṣe lè fún ara rẹ̀ kò make sense. Huh? business as usual àbí hmm? ó fẹ́ wá ṣe bó ṣe máa ń ṣe. báwo ni mo ṣe máa ṣe báwo ṣókè máa gbádùn mi ni in fact mo rí lè múra ẹwà gan ni mo lè ti pé fẹ́ràn mi mo tó bọ̀ lè tẹ̀lé ní ti lóun wà lóun. fi mi sílẹ̀ sẹ́ ìwà títa ni. Ah. what is going on kí ló ń ṣẹlẹ̀. o o sọ mi ní Facebook tó tó kọ́ máa log in log out at any time you wish it's not done now sọ fún mi kí lèrè mi tí mo jẹ́ side chick as in as your side chick kí lèrè mi. Hey, Frank, I love you. I gave you my heart. But you're not giving me yours in return because it belongs to somebody else. Àwa débi tá ìdè ọ̀ every time wàá máa yọ kí ni sí yàn. Jọ mi wà ní mood. Àtìgbà tó ti wà ń gbé tó ti jẹ́ kí n realize pé mi ni mo cause gbogbo predicament ẹ̀. Mo ti ní ìfẹ́ mọ́ ju wá tún lélẹ̀ tí ó sọ jáde lẹ́nu yìí mo máa nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó wà láyé máa ní kí ló ní kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ kí ló ní ìfẹ́ tí mi ò ṣe ṣé bẹ́ẹ̀ ni mo wà ń lè mo wà lé mo wà lé lẹ́nu torí ta ló ṣe ògùn mo wà lé torí tí ẹni kí wọ́n rò pé mo. Frank ń payá tí rọ ayáláyà irọ́ ìwọ gangan ni kí Frank tó jókòó sórí throne lies and deception. mi mọ nǹkan tó rí tó fẹ́ sọ ọmọ ilé ẹ̀kọ́. o lè tàn mí mọ́ o ti tàn mí tẹ́lẹ̀ bọ̀ mo ti jí báyìí o lè tàn mí mọ́ wá gbọ́ o physiotherapist mi ti sọ fún mi pé in like two weeks màá lè fi ẹsẹ̀ mi méjèèjì rìn without my crushes tí ẹ bá lè ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ kó máa ṣẹlẹ̀ I will walk out of this house out of your life for good. mo kẹ́ o mí ni ṣé nílé ìwé ló máa sọ fún mi kó fẹ́ walk out kúrò nínú láìpẹ́. máa yẹ ilé lọ. kò lè abúlé ni. dára má tì mí nù. kì má ti ẹbí tí bá wò. dára má tì mí. kì má ti ẹbí tí bá wò. You can have me today. I'm sorry. Get up. Okay, no problem. Get up. Leave my room. Look, Lily, bye. Báwo ìfẹ́ ṣọ̀rọ̀ ara mi báyìí? Lóòótọ́ lóòótọ́, mo nífẹ̀ẹ́ dára. Mo ti fẹ́ràn mi bá gbọ́ àbí tó bá mọ̀ ọ́ bàbá wàhálà ńlá mà lè lè lọ mama tọrọ ẹ jẹ dára ni kò mú dára nífẹ̀ẹ́ gbogbo nǹkan téèyàn fi ń nífẹ̀ẹ́ ọkùnrin pátápátá ò ní dára fi nífẹ̀ẹ́ ṣé wàá wá jókòó ti ẹni tó mọ̀ pé kò nífẹ̀ẹ́ fúnra rẹ̀ tó jẹ́ pé ẹ̀kọ́jọ́ ń mánéjì ara yín ni àbí fẹ́ wo ló wà bẹ́ẹ̀ fẹ́ wo ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé kò rò fún lásán ni fẹ́ràn mi ni kò dúró tì ó gbogbo nǹkan tí obìnrin ní ò ní fẹ́ràn mi ni mo dẹ̀ fẹ́ kó o rántí ìgbà tó bẹ̀rẹ̀ tí ò sí nǹkan kan ọmọbìnrin dúró tiẹ̀ gbogbo bó o ṣe tó bó o ṣe dà lẹ́nu kò ṣẹ̀yìn fẹ́ràn mi ṣó wá yẹ kó jẹ́ pé ibi ló máa fi ṣe ṣó yẹ kó jẹ́ wípé àbúrò ọ̀rẹ́ ẹ̀ ló máa gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó. bẹ́ẹ̀ sọ́run ṣówó nífẹ̀ẹ́ ni. Feni ṣé owó nìfẹ́ wọ́ bàdá ló wo owó kọ́ nìfẹ́ o à ń sọ̀rọ̀ ìfẹ́ tó máa fọkàn èèyàn balẹ̀ tó máa tún lóore nínú. ọmọ dára tá a sọ̀rọ̀ pa ẹ̀ ìwọ àti ẹ̀ ti fẹ́ra rí o rántí kó ṣẹ́yún fún ẹ ìyẹn túmọ̀ sí wípé ọmọ wà lára ẹ̀ kí wàá ní ìyàtọ̀ láàrin ẹni tẹ́tí jọ ń gbé látijọ́ yìí kò lóyún dépò tó máa ṣẹ́yún fún kò sọ pé yéè e dépò tó máa kíkú ewu ọmọ má fẹ́ dára ni kò fẹ́ dára gangan má dá ọ̀dẹ̀ tó dúró ìlú wo bí tí fẹ́ràn mi bá gba gbogbo nǹkan tó ní kí ló fẹ́ jẹ́ èrè ẹ̀ kí ló fẹ́ kù fún ẹ̀ ẹni tó ń sọ wípé kó o fẹ́ ìyè dára yìí ó ti gbàgbé pé owó lobìnrin mọ̀ nígbà tó bá gba gbogbo nǹkan ẹ̀ pátápátá tí ò bá sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ korofo ló wa dára tó ní kó o fẹ́ yìí fi ẹlẹ́ o máa sá lọ ro dáadáa fẹ́ràn mi ni kò fẹ́ o. dára ni kò fẹ́. fẹ́ràn mi ni ìyàwó ẹ̀. àní dára ni ó fẹ́. jẹ́ kí èèyàn fẹ́ràn mi ni kò fẹ́. ẹ yọ. Who is there? this is, is, is, this you? Dara. Of course. Dara. Ah. No. Ah. Dara, so you can walk. Of course I can. You walk. Dara. And guess what? Dara. Guess what? What? Dara. I am ready to walk out of your life stop right now. Stop it, stop it, stop it, stop it, stop it. Walk out of my life, Kate mm. Moyensen. I'm walking out, I'm walking out, I'm walking out. Don't say that again ta ló fẹ́ bímọ fún mi ta ló fẹ́ bímọ fún mi kí ló kọ́kọ́ jẹ́ plan mi ta ni mélòó ló bá lé ah, ah, traces tó rí dà pé ó lè ẹ̀fà lóyún débò tó máa okay so what are you saying. ohun tí mo sọ náà ni pé kò sẹ́ni méjì tó fẹ́ bímọ fún mi jù wọ́n lọ. really. gbogbo ọmọ tí màá bí láyé mi wọ ni. èmi ni màá bí. Ah. least I can walk. Oh. You can see, I can walk, I can jump, I can jump. Wow. Má jẹ́ kí fẹ́ràn mi mọ́. Don't let her know. Why? Please. Okay. Má ti kẹ́kọ̀ọ́ mọ́ for now. Anybody má jẹ́ come mọ́. Why? No, no, no, má worry, má worry. Okay. I'll suffer fún ẹ later. Okay, I trust you. Baby, you know what? Kí ló ń ṣe orin kọ́ ọ ló bá dìlé tẹ́lẹ̀ kó lórí fóònù ẹ̀? Baby, sit down, sit down, sit down. No. No, I can't. Oh, trust me. Okay.

àwọn ọlọ́ọ̀kan mi ò tiẹ̀ sún mi mi ti ọmọ pé ẹ tiẹ̀ yìí sọ̀rọ̀ tó jọ wọlé ọ ẹni pé kí ni ẹ. ẹ kú ìtọ́jú mi sá. ọ kò sí fọ́nà. dára báwo wà ní ìgbà wo ni wọ́n sọ pé ó láìpẹ́ kó kúrò lórí wheelchair yìí gan. ẹ wo sísá mi ó sún mi o ẹ ní bílíf wọn ní afẹ́ tó oṣù méjì kí tó lè máa lo crushes tí mò ń lò padà. what oṣù méjì tọ̀ntọ̀n ah but the other time you were crushes now then again you are back on wheelchair now wọ́n ní o tún take another two months ìwọ tí mo fi pé ó yẹ kó o anytime from now. Ah, ah. baby are you okay. yes. ẹ kẹ́ ṣé àlọ́ bá mi bù wá. Eh. àgbo ọ̀rẹ́ mi eh? àgbo làgùn jìnnà wọn fún ẹ ń wàhálà èmi ṣáà nígbàgbọ́ wípé ọlọ́run máa ṣe gbogbo kínní ìnírọ̀rùn kò já máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àníṣe ọlọ́run ní kọ́kọ́ mi wà nílé lọ́jọ́ kan bó ṣe di pé orí ṣubú lórí wheelchair mi ah! ọkọ mi ló sáré bá mi dúró dìgbàdìgbàdìgbà tó bá mi gbé ìgbà ah! èmi tó jẹ́ apá mi ò ká. ẹ ṣé mo ẹ ṣé mo dúpẹ́ sá kú tọ́jú mi sá wọ́n lẹ́yìn lè bá mi fá àbúrò mi lẹ́lẹ́gbà tó ṣubú. àyẹn ah, kiri inú nǹkan tá a máa ń ṣe ó máa ń sọ ṣeré ni inú mọ́tò àkànṣó ojú ni àkànṣó bá fẹ́ ṣe gbàtà tí mo condition tó wà kò sí ṣe àìmọye aṣọ ti jábọ́ lára ẹ̀ láìmọye ìgbà tó jẹ́ pé èèyàn máa fa aṣọ olóoru náà. ẹ ṣé mo dúpẹ́ sà hmm. ẹ ṣé gan sà. no problem no problem kò tí wàá ṣe. wo dára àwọn arábí yìí ti try fún ẹ o ṣé wàá kúkú máa tẹ̀lé mi lọ́lé ní báyìí torí wọ́n ti gbìyànjú náà rẹ o àbí báwo ni ṣé kájọ máa lọ́lé. Ah, ẹ wò wọ́n náà is gone ah gbogbo nǹkan tó ń ṣe náà lọ ti kà fún yín yẹn in ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ so nice very accommodating àti pé mo rò pé mo ṣe wà ń bí gan ó dàbí pé ó ń help healing process mi. ọmọ tó ń try láti sọ tó bóyá o ti pẹ́ díẹ̀ lórí kó bí àkókò tó lọ eh. ṣeré díẹ̀ lọ́dọ̀ ọ̀ṣun díẹ̀ tó ah, lè sí wa. sísẹ́ mi ò lè ráyè bó ṣe ráyè tèmi wọ́n ń sílé. ẹ ṣáwọ̀ wá nice sí rárá. wọ́n nice bọ́ wọ́n lè wọ́n sábà sílé kò lè dàbí wọ́n ah, ó yẹ kó ti yé yín. òtítọ́ ni mi tẹ̀ máa ń travel gan-an so mo understand ẹ̀ nù so mú òun pé bóyá kì í ṣe ìwà ń bí for a while. but mi ní parọ́ mo ti miss àbúrò mi o <laughs> eh? ó yẹ kó tẹ̀lé mi lọ́lé ni o. Eh, ọ̀rẹ́ mi eh? ah, hmm, ibi ilé ọ̀hún ni hmm. ah, kò síbi táyọ̀ ò ti gbà á bẹ́ẹ̀ni ah, hmm. ibi gbogbo báyìí ò láyé ti gbà tó bá sọ pé òun ò tí ì fẹ́ lọlé fílẹ̀ fílẹ̀ kó ṣùgbọ́n à ń bí pẹ̀lú ni. kò sí wàhálà ṣùgbọ́n ọ̀rẹ́ mi ló wà ó di arílé ọ̀ká nìyẹn. <laughs> ọ̀hún ilé ibi ilé ẹ sí wàhálà. ẹ tí náà bá dẹ̀ ti mí sí ẹ̀dùn bíyà kí wọn náà máa bọ̀ mí. àkìlẹ̀ adé káàkiri lẹ̀ kí lè sọ́fì. ẹnì kejì mi ṣóun ni mo pè é láàláì mọ bọ́tà mi ẹ́. ṣé káyọ̀ fún lè ah, jẹ́. baby. hello. Oh, what's ready? yes. okay I'll ṣé wàsáyé jẹ breakfast kù. no mi ò ní lè dúró jẹ yẹn nítorí ibi tí mo lọ mo ti pẹ́ bóyá lè bá mi gbé wá so wọn lè gbé sínú mọ́tò tí n bá dàn yẹn tí n bá ti ráyè má lè jẹ. ok no wàhálà mo àbẹ páàkì. ok gbẹdà ṣé wo jáde lẹ́nu ni. màá jáde bọ́ọ̀ máa tó bíi twelve yẹn kí n tó jáde mo ń dóde kọ̀ọ̀kan mi tí má ṣe receive call yẹn tán ni màá tó jáde so gbogbo kòrò kẹrẹ tó ń ṣe látàtàárọ̀ yẹn ń sìn tẹ rú dédé tẹ kàn dúdú yẹn ń sìn o yìí ń retí kọ́ ni so tí kọ́ yẹn ò bá wá wáyé ń sìn ò jáde lọ sẹ́ni wẹ̀ mọ́. iná mo kàn ní kí n múra lẹ̀ náà tó bá dẹ̀ ti dìgbà yẹn màá kàn ra bọ́ta ni. ah ok ó ti yé mi mm-hmm. ó ti yé mi. ṣeré ojú ọtún yọ máa ní ìdí fẹ́rẹ̀ kékeré kan lọ́dọ̀ ẹ̀. Eh. Um, um, àárọ̀ ẹ̀ appointment dára ní hospital so mo wá àwọn sì tó jẹ́ pé ọ̀nà ọbẹ̀ ló máa gbà kọjá pé kò jọ tó rọlọ kó bá mi drop sí. ọkẹ́ni ti ń pẹ̀lú ẹ̀ ọ̀ṣọ́ tún bẹ̀rẹ̀ àbí wàá kọ́ sábà bámúdé yàn jẹ́ all the time kí nìyẹn ń sìn báyìí ń sọ̀rọ̀ dára fún mi kí ló ní í ṣe pẹ̀lú pé dandan ni kí n gbé dára jáde tí n bá ń jáde ni that's not what i'm saying mi ò sọ pé dandan ni kò gbé jáde bọ̀ nǹkan tí mo ń sọ ní ìgbà tí mi ò tí ì jáde ń sìn tọ́nà tí ẹ dẹ̀ gba ọ̀nà hospital bí ọ̀pọ̀ tó máa mi jáde. Eh, ẹ kò sí problem náà tó bá dẹ̀ fẹ́ jáde wàá gbé dání jáde kí ló ń sọ yìí náà mo ṣe máa gbọ́mọ yẹn sínú mọ́tò mo ṣe máa gbé sínú mọ́tò ṣé ìdíwọ̀n máa ṣe wàhálà yẹn káàkiri ta ló fẹ́ ja bọ́ọ̀lì àbí nǹkan kan ó dẹ̀ mọ̀ kí mo sọ fún ẹ pé wo bí kì í ṣe kó bí àmọ̀ bàjá kì í ṣe kó bí àánú bí mi bọ̀ mo ti sọ fún ẹ pé mi ò fẹ́ kí nǹkan kan pa èmi àti ọmọ ẹ̀ pọ̀ kí ni túmọ̀ eléyìí náà fẹ́ràn mi ó tún bẹ̀rẹ̀ ní ẹ̀hún fẹ́ràn oh my days kí ló tó máa ń ṣe báyìí. fẹ́ràn mi you know I love you so much. mi ìdẹ̀fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀ ló máa dìjà wálẹ̀ ok jọ̀ọ́ má jẹ́ kájà má jẹ́ kájà má jẹ́ kájà no problem no problem o ti sọ pé o ti fẹ́ jáde ń nítorí ẹ̀ ni màá ṣe bẹ́ẹ̀ gbé jáde but má ẹ̀rọ àtúnyàn mi ṣẹ́ pé kí n bẹ́ẹ̀ gbé dára fún kankan mọ́ kó má jẹ́ pé tí n bá bẹ́ẹ̀ gbé má gbé má jù dànù sójú títì ìwọ ló máa lọ gbé ń bẹ̀ má ní nǹkan kan ṣe ṣọmọ kí nǹkan ti bá lọ ṣe náà ló ṣe òkú ni mọ̀ àbí ṣo fẹ́ mọ̀ ni jọ mi ò mi ò mi ò mi ò like nǹkan tó jọ ohun tí mi ò bá fẹ́ ìwọ náà tiẹ̀ gbà pẹ̀lú mi pé mi ò fẹ́ ni náà. oúnjẹ tí mo fẹ́ jẹ tẹ́ fẹ́ gbé sínú mọ́tò wò pé ẹyin important nsìn ẹ dẹ̀ tètè ṣe yẹn kó má lọ jẹ́ pé ibi tẹ́ ti ń ṣe náà o lọ́kàn mi màá tún change mind mi pé mi ò fẹ́ gbé lọ́mọ. ó bẹ́tà kó tètè ṣe yẹn sìn ah fẹ́ràn mi. tó bá ní ẹni ọ̀dà tó ń ṣe tó bá ti dé ọ̀hún tó complete tọ̀ ṣòtìgbọ́. àrẹ̀mú. ẹni kejì mi. àrẹ̀mú. ṣòun ni mo pè é láláì mọ́. bóyá sílẹ̀kùn. ok ní sùúrù jẹ. fẹ́ràn mi. ẹ eh, my love ẹ ṣe gbogbo nǹkan tí a máa ṣe àbí kí ni tí mo gbélé time ti ń lọ. a ti ṣetán a ti ṣetán. ẹ ti ṣetán yẹ kẹ ti gbélé wọnú mọ́tò náà kí ni mo gbélé rẹ ní time ah, ẹ ń ṣe ẹ ń ṣe ẹ ń ṣe kí ni tí mo lè wo wo wo gbọ́ mi ṣó ti tọ̀ ṣá. kì í ṣe ẹ náà kì í ṣe kí n máa lọ lọ́nà kó lóun fẹ́ tọ̀ tó ti yẹ ń sìn kó bá dẹ̀ fi tọ̀ banú mọ́tò mi jẹ́ orí mo ṣe ń bèrè pé lọ́wọ́ ẹ̀ tó bá ti tọ̀ àbí kò tí ì tọ̀ o ti gé ẹ̀tẹ̀kẹ́ lè gbé padà wọnú léèsì kó lọ tọ̀ kó tó wọnú mọ́tò mi. kò lè tọ̀ sínú mọ́tò nàgbàlagbà ni àgbàlagbà mo ti gbọ́ mo ti gbọ́ mi mẹ́tọ́ bá gbé bọ́ọ̀lù ẹ̀tọ́. dára ṣé tó gbọ̀n ṣá ah, títọ̀ bá ń gbọ̀n ká tètè gbé wọlé kò lọ tọ̀ báyìí. ohun tí ó ti tó ti tọ̀ ti tọ̀. àmọ́ fọ́ máa filẹ̀ kú gbá lẹ́nu náà ṣé ṣe jákujàku báyìí. ẹgbẹ́ tá a bá máa gbé gan èmi ti lọ. ní kí ni ẹ ṣé wàá jẹ́ kó gbé ẹ ń gbà yàrá ṣé wàá jẹ́ kó gbé ẹ. ẹ tún ẹ tún ẹ tún ìtọ̀kọ ló kún ẹyin ojú ẹ̀ yìí ah, ó dẹ ló ti tọ̀. ìgbà tí mi rè pé mo fi tọ̀ bọ́. wọ́n bẹ́bí fẹ́ràn mi mo serious o tó bá bí ẹ dáa tó bá bí ẹ dáa ni mo sọ ìwọ tọ̀ sínú mọ́tò mi ah. tọ̀ sínú mọ́tò mi mọ́ ìtọ̀kọ ló wà lẹ́yìn ojú ẹ̀ kẹ́kọ̀ọ́ bí ẹ lọ tọ̀. báwo ni tọ́ ṣe máa jù alẹ́ yín ojú náà mo ti máa gbé mi lọ mo ti tọ̀ máa ń kú mo ti tọ̀. rọra rọra pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báyìí sẹ́rí nǹkan báyìí. rọra sẹ́rí nǹkan báyìí. rọra. ta ló sọnù yín. kò sẹ́ni tó fún ọ̀gá. rọra sọ́kọ́ ló sọ. rọra. ẹ gbẹ́sẹ̀ ẹ gbẹ́sẹ̀. pẹ̀lẹ́ ọmọ kọjá kọ́kọ́ gbélé kúrò. pẹ̀lẹ́ rọra má jẹ má fi má ṣe léṣe jàre kó rọra ṣe jàre. ó yọ yọ yọ ìbọn náà ra súsàn. kí fún un pé ilé ìbáyìí.

kíni baby it's okay it's okay it's okay fẹ́ràn mi kì í sílẹ̀ sílẹ̀ let's sílẹ̀ sílẹ̀. mo fẹ́ kó wà comfortable. ó okay ó ti wà bẹ́ẹ̀ sọ́kọ́ ibú ọgbọ́n sọ́kọ́ kì í sọmọdé sílẹ̀ náà sọ́kọ́ kì í sọmọdé. sọ́kọ́ ah. ni fẹ́ràn mi. ẹ ó yẹ wọ́n wọ́n ó yẹ tètè má lọ tètè má lọ tètè má lọ kò lọ́bì wàá rírọ̀wọ̀ pẹ̀lú gbogbo bó ṣe kílẹ̀ tó kílẹ̀ tó ń gbé ìyá ìsinmi mọ́tò yẹn tó ti yẹ mẹ́wọ̀n rì wàá rí wàá rí bóyá ṣe tí mo tọ́jú kí ni kò máa gbárùn sínú mọ́tò. ṣùgbọ́n ẹ̀sán báwo ni ṣo ti ni. Okay. All right then. Check it, check it, type kọ̀ọ̀kan. Ṣoṣá wà òkè All right then, pẹ̀lẹ́. Ẹni kejì mi. Ẹsẹ̀ tó ń dùn ẹ̀, ẹsẹ̀ tó ń dùn ẹ̀. <laughs> You're a mad girl. Ọ̀wọ̀ alẹ́ ògbólógbò ọmọ àlè ni wọ́n mọ̀ yìí. Dúsẹ̀ ọmọ àlè. O ṣe bàjẹ́ báyọ̀. O ṣe bàjẹ́ báyọ̀. O oh, mo ti bàgbà ẹ wọlé. Orí ẹ̀ ò pé. I'm just, no, I'm just saying that. Hello, babe. Hello, sweetie. How are you, darling? Yeah, I'm good. Um, baby, John, I need help. Ah, èmi máa busy lọ́wọ́ yìí mi tí mẹ́ni to máa lọ gbé níbi tó wà ẹ̀hún. Ah, ṣé wo ti ṣetán níbi tó wà níbi a kò lọ gbé níbẹ̀? Oh. pẹ̀lú àdúrò nǹkan tá a sọ kí n tó di pé mo kúrò nílé yẹn wọ́n báwo ló ń ṣe báyìí náà bébì báwo ló ṣe ṣe báwo ló ṣe ṣe báyìí náà bébì èmi ni màá tún bẹ́ẹ̀ lọ gbé ọmọ yẹn ọmọ tí mo sọ fún ẹ pé mi ò fẹ́ fọwọ́ kàn mi ìfẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ o tún sọ fún mi pé kí n lọ bẹ́ẹ̀ gbé kí ni tí mo nǹkan tó ń ṣe náà bébì. èmi ò lè fọ́ ọkàn ọmọ yẹn mọ́ ọ okay what's the problem anything for you baby kò sí wàhálà máa ṣàlọ́bẹ̀ gbé máa lọ́bẹ̀ gbé but má ràn mí mọ́ ipe kí n bẹ gbé jáde àbí kí n lọ́bẹ̀ gbé má ẹ̀ fà ràn mí mọ́ o ti gbọ́ okay o okay okay dear. Yeah kí ló ṣe ẹ náà ah. kí ló kí ló ṣe ẹ ah, ni problem ẹ náà. ìwọ fẹ́ fọ ọkọta ni tí o tún lè wò fẹ́ ni kò ṣe kí kò kọjá ìfọkọ. mi ò fẹ́ fọ ọkọ ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn ni mo sọ kì í ṣe ìyàwó mi náà. <laughs> wọn ni ẹ yìí. <laughs> ọmọ kan ṣẹlẹ̀ má jẹ ká gbàgbé sí i. ẹ o kí ló no no no mi fẹ́ gbàgbé yes yes ah, tẹ bá ti ní a bad kakoko ah, bad. Ah, ṣé o mọ̀ tẹ́lẹ̀ wọ́n kọ́ ń kọ́ ní Ronaldo ọwọ́ ẹ̀ ń gé actor ayé sori nínú labour tó bá ń ṣe gbogbo àwọn performances ẹ̀ mo máa wọ̀ pé mo máa ń gbèdì fún ẹ máa ń <laughs> ṣé pé actor ni mi. Ah, ojú báàdì ṣé pé mo lè yá àtàlù. owó sì bàjẹ́ like mo ti báàdì mo yẹn change àwọ̀. all because of you baby you know how much I love you so I can do ah. anything for you anything anything nítorí ẹ. Mm. <laughs> lójú táwọn òmùgọ̀ arọ nìyàwó mi. ọ̀gbẹ́ni. <laughs> kò máa dákẹ́ yàn gọ̀ o. wọ́n gọ̀ àbí. Ah, ó gọ̀ pọ̀. èwo ló gọ̀ nù wọn. <laughs> ó yẹ kó ti yẹ ẹ náà. ó yẹ kó ti àwọn tó gọ̀ pọ̀. bọ́bá sọ pé ìyàwó tèmi gọ̀. èmi ah, ah, ò gọ̀ náà. ìwọ ò lè ẹ́bà gọ̀. èmi ìyàwó ẹ̀mí rẹ̀ gọ̀. <laughs> ìfọ̀tàwọn tó gọ̀ pọ̀. má tọ̀ sínú mọ́tò mi o má tọ̀ sínú mọ́tò mi má gbá etí ẹ. <laughs> Baby, I love you so I love much. You too. Seriously. Mo ah. kò sí nǹkan tí mi ò ní ṣe. Ṣáàjẹ́ ká máa bá lọ báyìí. Ṣé ti yẹ lójú àwọn ọmọ nǹkan? Hmm? Ẹsẹ̀ ò ní rìn. Bọ̀ lójú tèmi. Ah. Ah. Ó kọjá rínrin. Wọ́n náà mọ ọmọ tó ní. Fáyà ni. Ó kọjá rínrin. Fáyà. <laughs> Owó ìlú wa ṣe mí I love you so much. I love you too. Mi ò lè ṣe àwọn nǹkan tó wà lọ́kàn mi láti ṣe ń sìn olóhùn má jẹ́ last lúwẹ̀ lásìkẹ́ǹt wọn á ní kí ló kàn ah. wọn lọ́lọ́ mú un. Báwo rí o ti kó o tẹ ẹ tó lè rídìí mi. <laughs> Ayé ò ní rídìí mi. Táwa méjèèjì bá fẹ̀dí hàn wọn lè rí nǹkan kan. Wọ́n lè rí. Lójú ah. wọn máa fọ́ dànù yóò ṣáà máa wo bí tí mò ń gbé ẹ lọ máa wo bẹ́ẹ̀ o eh. wà á débè wà á fọ́ wà á débè wà á rún. Oh, jẹjẹjẹjẹ <laughs> gbogbo ìmọ̀ tèmi lè ṣe onímùmú bọ̀ tèmi lọ́wọ́. Really? <laughs> Eh. I'm telling you. yàtọ̀ sí ti máa ń fẹnu tẹ̀. ìmọ̀ pa ti tẹ̀ yìí. <laughs> ó mọ̀ ó mọ̀ ó ah, Okay holiday? Àwọn kan wo lórí ló padà wá gbọ́kàn. Personal effects. Ṣọmọ kan ti mọ̀ má jẹ́ kí ara kankan fi ọ̀nà méjì ní pẹ̀sẹ̀. Eh, Because nǹkan tó bá rà ìwòye ti fẹ́ lò ó. Àyè mi lè kọ́ ni mo máa ń ṣe shopping ní ṣó ti yẹ ní sùn mo ní ìdúró mi wà mo ní need mo ní ìdí pẹfíùmù mo ní tó ń ta pẹfíùmù ṣẹ́ẹ̀fù tó wà bẹ́ẹ̀ mo lè tẹ̀ sáwọn yẹn mo lè lò nílé náà. oh very good hmm. ìgbà wo la lọ rà á. o lè mọ̀ náà. o lè mọ̀ nínú. èmi gan báàgì o. bọ̀ nínú mọ́tò tó bá bẹ̀rẹ̀ sí ni lọ check àbí bolo fẹ́ ṣàfẹ́ gbèsè gbẹ kọ́ lẹ́nu gate. bọ́mọ bó ṣe máa ń baby you know what all this to dey ma worry kan list ẹ fún mi later i will get it for you eh. yes baby but despite the fact that i dey look right bó ṣe lè ra nǹkan kan náà wà kó sọ pé fẹ́ surprise ẹ fẹ́ mú ẹ. surprise náà ni. surprise fẹ́ràn mi. èmi tó jẹ́ pàkíyì làkúkú rẹ̀. kí wọ́n kọ seriously ṣe ra wọn. Ah, gbogbo nǹkan tó bá fẹ́ràn rà náà. Thank you. Dára sí mi gan. Ó wà nínú mọ́tò ń bẹ̀rẹ̀, ṣé mi ni màá tún máa gbé bọ́ọ̀lù ẹ̀gbẹ́? Ó wà ń bẹ̀ wà ń bẹ̀ wọ́n kémi ò fẹ́ fọ ọkàn mi tiẹ̀ fẹ́ súnmọ́ rárá bẹ́ẹ̀. Ó wà nínú mọ́tò bẹ́ẹ̀. Hmm. Ó wà ń bẹ̀. Hmm. Ìwà àdùlọ̀lọ̀ kí ni nǹkan tó mọ yìí ṣe fún ẹ gan-an pàápàá tó kì í fẹ́ rí mi ẹ̀ látọ̀ òun fẹ́ fọwọ́ kan. Ẹ tó bá kí ẹ gan agídí ló fi ń da lóhùn. Kò ṣe nǹkan kan fún mi. Ṣó ti yẹ ẹ̀sìn kò ṣe nǹkan kan fún mi ọlọ́run má jẹ́ àárẹ̀ ibi àmọ́ nǹkan tó gbé dórí wíìchẹ̀ tó wà yẹn sìn kó má dẹ̀ jẹ́ pé la máa fi orí ara wa kó o mọ̀ kí mo sọ fún ẹ títí o dẹ̀ ní nǹkan tó fẹ́ nìyẹn no problem o dẹ̀ ti wà níbi tí o wà nù mọ́tò bẹ̀ èmi ò lè fọwọ́ kàn ni mo sọ. ok ìgbà tó sọ pé o ò lè fọwọ́ kàn jọ ìgbà tẹ́ ẹ lọ tẹ̀dọ̀ hospital ìwọ kọ́ ló gbé bọ́ọ̀lù ẹ̀nu mọ́tò. èmi bá wo àwọn nọ́ọ̀sì ló gbé bọ́ọ̀lù èmi ni màá bọ́ síbẹ̀ máa gbé àwọn nọ́ọ̀sì ló wà níbẹ̀ tán gbé. kò ń ṣe pé wọ́n ló bá mi gbé bọ́ọ̀lù. èmi àmọ́ pé wọ́n ni wọ́n súnmọ́ bẹ̀ wọ́n wá gbé ni ìfàgàn tí wọ́n gan bá fẹ́ rí ìsìn gan wá pé ara ẹ̀ mú ẹjọ́ máa lọ sí di mọ́tò ẹjọ́ máa lọ gbé bọ́ọ̀lù ẹ̀ ni èmi ni ma. bíbí kí ló dé tó ń sọ báyìí náà mi ò fẹ́ máa mi ò fẹ́ fọwọ́ kan ara o. ẹ wo ilé aago ti lọ ṣé kò ṣe pò ń padà sọ fún mi. náà mi ò lè padà bọ̀. ọ̀rọ̀ èmi náà ṣẹ̀dá náà tọ̀ ni yẹ sáré lọ gbé wọlé um, màá wá màá wá sábà torí nǹkan tí mo fẹ́ bi ẹ́ gangan nìyẹn ọ̀rọ̀ dára tó bí mi yóò important sí ibi tó ń pa mí lọ́wọ́lọ́wọ́ yìí mi ìdẹ̀ ní gòkè ẹ̀ máa dúró díẹ̀ nsàlẹ̀ ńsìn kó mọ bó ṣe fẹ́ ṣe má dẹ̀ fi ọwọ́ ọwọ́ tó bá fi kàn yẹn yẹn kọ́ ló máa fi sáàpù ní bí exactly jẹ́ kọ́ ọmọ yẹn gbé kó gbé mọ bó ṣe máa gbé kí wàá fèmí lóúnjẹ no mo kàn ń tẹ̀ láti sọ fún ẹni kó lè ok de. kò yẹ kó jẹ́ kó mo máa gbọ́ gbogbo kinní yìí. bóyá tó bá dé kí n tún sọ fún ẹ. oh no no no no oh, please now. mo ti gbọ́ wo ṣe kí a ṣe kí a ṣe kí jọ ah. tó kàn mí ó bá yẹ ẹ gbé lọ síbi tó ti wá. tọ́ mi. Aunty, oúnjẹ mm. always delicious. Thank you. Very nice. Aziza. Thank you. Um, Dara, ṣé o máa jẹ sí àpótí wa ọ̀kẹ́ báyìí? No, <laughs> rárá màmú wa ọ̀kẹ́. Kò lè wà ọ̀kẹ́ o, go gbogbo ètò yẹ kó dénú ẹ̀ orí tébù ló wà láìṣe ọmọdé ká bá dẹ̀ sọ̀rọ̀ sọ̀bọ̀ ẹ̀ ní ká má bá wọn wí wọ́n ń ṣe bébì èyí ó ń ṣe àlejò gbọ́dọ̀ wọlé bá wa ṣe ẹwọ gbogbo orí téèbù. ṣé kí n máa sọ̀rọ̀ o sọ fún mi sí kí n má kọrẹ kẹ ní nǹkan tó ṣe tí ó dà tẹgbẹ ni àbí bíi ti kẹ o máa fi bá ní bá wọn o máa fi bá pé mo kọrẹ tẹ ní nǹkan tó ṣe tí ó dà what are you telling ẹ ẹ mo mo ti wà ókè mọ mo fẹ́ lọ sínú yàrá mi mà. yàrá ẹ̀ abẹ́ ok jẹ́ kí n jẹ́ kí n bẹ̀ wọlé. tó bá dìde ń bẹ̀ yẹn ipò fẹ́ gbé wọlé wà fún yẹn sílẹ̀. kí ló dé tó ń ṣe báyìí fún ara mi láti bí síbi tó bá lọ fẹ́ gbé tó bá gbé tó bá só nǹkan. ọ̀nkú mi ò sówó ẹ̀ lánàá. láti sọ pé kò sówó ẹ̀ lánàá. ṣé kí n sọ gbogbo wọn tó ṣẹlẹ̀ nínú mọ́tò ńgbà tí mo gbé e lọ. ṣé kí n sọ òótọ́ lóòótọ́ but ìsọtọ́sọ nínú mọ́tò òun couldn't help me ló ń sọ̀pá mi nínú mọ́tò no ló ń sọ̀pá mi nínú mọ́tò. mi ò mọ̀ mọ̀ ṣe ló kàn jáde tó ń jáde mo dẹ̀ bẹ̀ yín pé pé tó mi nú. tó jáde jẹ. ẹ àǹtí ẹ ẹ jọ mo ok àtàrẹ. dára ní sùúrù má ṣe rẹ léṣe náà. tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́jọ́ fẹ́ ṣe ló pọ̀ fún mi tiwa wọ́wọ́ wa ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù gbẹgbẹ gbẹgbẹ gba àá gara ní sùúrù jẹ́ kí n gbé jẹ́ kí n gbé jẹ́ kí n gbé. ẹ ara mú ẹ yọ ẹ. Jẹ́ kí n ṣe sí àkókò ah, tí fi wọ́n ṣe. iye kí iye tó fẹ́ gbà mo máa fún mi ọkọ mi dúró lọ́wọ́ mo máa fún yín lọ́wọ́ tẹ́lá. yíyún ti máa ní pẹ̀lẹ́ yòókù ni pé any small thing ọkọ mi ọkọ mi ọkọ mi ẹ fẹ́ lélẹ̀ ọkọ mi ẹ fi ṣe tọ̀hún ọkọ mi ṣe ọkùnrin lọ kú fún yín ni anyways ọkọ ẹ̀sẹ̀ ọ̀rẹ́dì sanwó fún wa o ní láti máa disturb ara ẹ̀ ẹ̀ ọ̀dì sanwó ẹ̀. o fẹ́ mú àmì o ti sanwó ẹ̀mí ẹ̀ fáwa. ẹsẹ̀ ìgbà méjì. òdòdó òkòrò ni lómi jẹyọ ọkàn ọ̀pá. ọkọ̀ ẹ̀gọ́ sọ́jọ́ owó búlẹ̀tì kan lọ. ẹ̀ẹ́ alfa. ẹ̀ ọ̀ya no lè dènà ti máa fọ̀. mẹ́jọ ẹ ṣọ́ òkú kò sí ẹnikẹ́ni tó rí yín kì í ṣe pé ibi tó wà nítòsí ní pàṣẹ ó pé trust me kó tó tó wọn náà wà wá aláàtì balance ẹ máa wọnú àkàtà àwọn rẹ ṣe bí ibà.

ìwọ fífẹ́ bá wọn lò ṣùgbọ́n ẹ̀tàn parakùnà pé wá síwájú rẹ̀ ṣe kó wá sọ sáré sọ sódì mọ́. Put on your phone, record, record, record, record, record everything. All right, sir.

Eh, mo ti ní eh, one uh, vital information. Yeah. The car has been found. Baby boo! Baby boo! Oh yes, perfect. Ooh, ooh, ooh, ooh. síbi tó tọ́ sí nìyẹn. Hi, darling. Yeah, how are you? How are you, baby? How are you Yeah, I'm good. Hug, hug, hug, hug. hug. What is this? My pictures. Ètò ló like you, so mo ṣe ńlá àti kékeré, you know. And then you really understand nǹkan tó What is going on here? Can you tell me? wí lè? Yeah, well, let me check me some office there because I want you to be feeling my presence, even in the office, you know? oh, <laughs> oh, fine now. No, me, I appreciate it. At all. Me, I appreciate pictures. I mean, kí mo rẹ́ ṣe mí ṣé picture nìfẹ́ your ilé nìfẹ́ wà náà ni tí a bá sọ lẹ́nu àti tó wà lọ́kàn ìdìgbà tó bá ṣe gbogbo ilé ìlú ṣe bẹ́ẹ̀ pé èèyàn expose nǹkan tí o necessary o ní ìdẹ́rù. no láti ṣe gbogbo ilé ìsinmi. wait till you show something I don't understand what you're saying kí ni nǹkan tá à ń ṣe tí àgbẹ̀dọ̀ expose no tell me i am your wife oh, wọ́n nísìn ìjọ nígbà tó ṣe ń gbé mi pamọ́ yẹn ìgbà yẹn ti ṣe kí ni ó ti kọjá ìsìn ló gbọ́dọ̀ gbé mi sórí kọjá káwọn èèyàn mọ̀ pé èmi gangan ló nífẹ̀ẹ́ mi níyàwó ẹ̀ by the way mo ṣe passport kékeré kan tó wọn máa fi sínú pọ́sẹ̀ you need to carry me everywhere you go so ibi gangan yẹ kó wà ibẹ̀ ni mo kọ́ àwọn pictures yẹn sí inú kọ́ àwọn babe tó. dára listen to me ó sọ̀rọ̀ náà wọn ní kò tí ìyá kò ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí mo ń bá ẹ sọ gbogbo ọ̀pọ̀ ní nǹkan tó ń ṣe ó kò gẹ̀ẹ́dẹ̀ àná máa rí ẹbẹ ní kórìí ẹ dàrú wọn máa wù ẹbí kórìí ẹ òwe ni. ẹni tó bá lò bẹ́ẹ̀ òun lò ní làákàyè náà. kẹ́ni gbogbo òní làákàyè náà. ẹni tó ṣe ṣe. kò sí làákàyè ní nǹkan tó ń ṣe this is my office. and your husband's office is me in a way. hello listen anything tá a bá fẹ́ ṣe jẹ́kújẹ́lé okay What going to extend. You can't come to my office and be doing all I have the right. I'm your wife. That's all rubbish. No, I'm your wife. Listen. I have the right. Baby, gbọ́ ọkàn tí mò ń sọ. Àwọn pictures yóò lè sin bí. Ibi tó máa wà ní. Ibi tí mo fẹ́ kó wà tó dẹ̀ máa wà nìyẹn. Eh, seriously. Dára kúrò. Ibi ah. Kúrò dára. Kúrò. Babe. O gbọ́ ọkàn tí mò ń sọ náà. Ìwọ ló gbọ́ ọkàn tí mò ń sọ. Ìwọ ló fẹ́ gbọ́ ọkàn tí mò ń sọ. Mo sọ fún mi pé mi ò I did not say that. Ọjọ́ tí mo sọ ni pé ẹni tí wọ́n fẹ́ kí pictures mi wà ní lórí òpè that's what I said. office tèmi office of mi ni. àgbọ̀kọ̀ tí mo sọ fún ẹ. mo dẹ̀ ní right. wọ́n gbé picture àwọn ọkọ tí ò ṣe kinní sí before what gbalẹ́ mi who tell me that. Yes. I'm listening. o mọ nǹkan tó ṣẹlẹ̀ sí woman ẹ̀ mm-hmm. o dẹ̀ mọ̀ pé torí tiẹ̀ mo ṣe ṣe o mọ nǹkan tó ṣe I mm-hmm. am pretend lọ́wọ́ ni àjọ mọ̀ pé bèbí tí n bá gbé kúrò ní I don't care. I don't care. Okay, I care. It's okay, you don't care, I care about things. Okay? Picture you got wá ń bí. Má picture sí bí mọ́, má fi sí bí. Ṣé máa bá iṣọ́ tó o bá gbọ́? Tó ṣe é sìn. Picture yìí wà ókè bí. A ò lè sọ fídíò yọ̀rọ̀ dáradára Now That's what I'm talking about. Frank. Ẹ feel bad. Mo ni mo mọ̀ pé kankan ṣẹlẹ̀ ń sìn. Kì í ṣe pé mi ò lọ́ọ̀bẹ̀ but o ò fọpọlọ sí nǹkan tó ń ṣe ni mò ń tà láti sọ. Frank. Uh-huh. Did you just say what I heard you say? Yes, you heard me clearly. O gbọ́ mi clearly Get kí n fẹ́ tán kí n fi ríǹkì sí ẹ lọ́wọ́ kó tó máa ṣòṣe o. O ti Frank. Ben. Can you draw? Kò fi ríǹkì sí mi lọ́wọ́. Frank! O gbọ́ mi dáadáa. Okay. Mi No, No, no, no, no, there's no problem. No, there's no problem. No, people it's alright ṣọlá ibi tó sọ̀rọ̀ dé ó ti yé mi jù your yẹn lọ alright no it's okay I understand you I understand where you're coming from kò sí problem ṣùgbọ́n no no please please just shush. Dara Dara now Dara Dara. Mo ra mo ṣe kí ni tí mo pe ní ìsìn nǹkan akọ̀wé ní wàá rí ju ẹbí wa ní kankan bí báwọn ọ̀dọ̀ ọ̀dọ̀ wa nìkan ti ṣẹlẹ̀ ìwọ tó jẹ́ pé àárọ̀ ni ẹ kọ́ mọ̀ pé àárọ̀ ni ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè dá o dẹ̀ ti rìn sí tó rìn o rìn sí o wá kọ̀ dì sí ọkọ̀ ọkọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àbí wọ́n ti fún mi ọkọ̀ ìyá tí ẹ kó nǹkan jẹ fẹ́ sọ di nǹkan bí tó bá ṣe bó ṣe yẹ lọ́mọ máa fi lẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣàrọ̀ gbà kó ṣàrọ̀ kọ̀ǹtú ẹ̀ lẹ́sẹ̀ mẹ́rin kó jànà ó. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbàrò jinlẹ̀ o. <sighs> àṣà tó gbójú gbóyà tó gbé máa lọ ah, kí ewúrẹ́ má ṣàfihàn o ọkùnrin tó dájú débẹ̀ ó tó pàyàwó ẹ̀ nítorí ogún ìyàwó tó jẹ́ wípé nígbà tó wà láyé gbogbo nǹkan tó ní pátápátá ló fi mọ ọkọ ẹ̀ ó wá ń fi èmi lọ́kàn balẹ̀ pé pẹ́pẹ́sẹ́ o èmi nìfẹ́ ayérayé òun kí wàá la assurance kò ní pa ẹ̀mí nù fúnra mi. what do I do? àbí ṣé kí n lọ report ẹ̀ fọlọ́pàá ni no let me not do that torí tí n bá ṣe yẹn kí wá lè rí mi okay i know what to do gbogbo ogún tó jogún lọ́dọ̀ ìyàwó ẹ̀yìn máa gbà lọ́gbẹ́ á wà ní kàwọ́ mi tí bá ti wá ṣe yẹn tán màá wọ́n náà tí bá fi padà nù. ah fàájì dé. yẹ́yẹ́yẹ́ ó ká mi láti. foi fé. sọ tẹ́lẹ̀ lánàá ni ẹ̀. mo kọ̀ wípé kò jẹ́ ń dá iná ìran. Ah, ibi dẹ̀ tí wọ́n pa mí gan náà. Ah. Ah. oúnjẹ tiẹ̀ dà. oúnjẹ tiẹ̀ nìkan ni mo serve náà. why. nígbà tó ti ní òkèlè ló fẹ́ jẹ o èmi ò dẹ̀ feel like jẹ òkèlè ni mo ṣe serve títí ẹ̀ nìkan títí ẹ̀ nìkan ni mo ṣe gan. no no no mi ò lè gbà yà. kí ló dé ọmọ kébì fúnra mi ò lè dá jẹun náà ṣé kí n dá jẹun gbé mélòó ni gbogbo ṣé mi ò mọ̀ ẹ́ ni. kò sí wàhálà máa bọ́ kìlì mẹ́ta máa gbó jẹ lẹ́nu náà. <laughs> tí wọ́n kọ́ máa taste ẹ̀wà jẹ́ ogun ẹ̀ tó wà tó lákà. mo sọ yà. kí ni mo sọ kí ni mo sọ. ọbẹ̀ yóò dùn tó nǹkan tí mo rò pé má bàa bẹ̀rù but má bọ́dà láti jọ ìmọ̀. Oh. <laughs> láàyè àní lọ́wọ́ àpè mo kóró gan-an mo à mo mo mo burú gidi gan-an <laughs> ah sister mi ṣé wàá òkè àkójọ ah, mẹ́ta ṣé gbogbo ẹ ń lọ. báwo báwo ah, orí yẹn kàn sí. àwọn ah, tẹ̀ tí wọ́n á wọ́ síbi ọrùn máa nídìí kó bá mi massage dáadáa ṣùgbọ́n ṣe wà ọkẹ jókòó kí ló ṣe yín. ṣùgbọ́n ọkẹ ṣá bí ah, ah, ti báwo. mo mì pé ṣé o mọ nǹkan tó ń ṣe àbí kí ni mo rí ìsìn náà kí ló ṣe kí ló fi pò ṣe àbí ẹgbà mi sójú ah, mi tọ́ mi jẹ ni ìwọ àti ọkọ ọ̀rẹ́ mi jọ ń ẹjọ́. Eh, eh, ok wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ lókè ṣùgbọ́n. What do you think you're doing? how. sórí ẹ pé ṣá mo rí ìwà àtọkọ ọ̀rẹ́ mi tẹjọ ń kí lẹjọ ń ṣe yẹn náà. mo gbọ́ ilé lẹ́sẹ̀ ó dẹ̀ ń bá mi. kí ni nǹkan tó fẹ́ káwọn ará àdúgbò máa sọ náà why would you do this to my friend oye ló ṣe fún ẹ náà oh oh oh oh i see so ó ti sọ fọlọ́kùnrin sí nǹkan tó fẹ́ fi dúpẹ́ fún ni dára kò bá má jẹ́ wọ̀ lábí nǹkan tó rẹ̀ mi ṣe fún ẹ. Ah kí ló fẹ́ káwọn ará àdúgbò máa sọ́nsìn. kí ló dé tẹ̀ ń pariwo tó tó yẹ. èmi. yóò ẹ̀ ń pariwo mi láìkẹ́ rárá kí lẹ rí ẹ wọlé mo gbórí ló Frank lẹ́sẹ̀ ìyẹn nìkan lẹ rí kì í ṣe pé bóyá orí wa pé kí ni o gbogbo tá à ń ṣe ẹ̀rí yẹn o. bọ́ ṣé o kọ́ àwọn máa sọ̀rọ̀ ṣá wọ́n lè sọ pé mo bí fẹ́ràn mi ṣe miss nínú ilé yìí tí àmọ́bi tó wà àmọ́bi tó gbà lọ. ẹ̀gbọ́n náà no there's no big deal in it ṣọgbọ́n by the way since tó yẹ ẹ jẹ́ wá sọ fún yín ṣe rí fan tẹ̀wọ̀ yẹn a ti ń wa ti pẹ́ it's not now not today like old time customer mi ni so kò ń ṣe ìnira ni ẹ báyìí kí ẹ yá yín lẹ́nu ṣé tí wọ́n fẹ́ gbọ́ disappearance ọ̀rẹ́ yín yẹn mi ò mọ kankan pa o mo ṣe rìn lọ wọ́n yà wọ́n pa ni o i don't know anything about it ṣe fẹ́ gbọ́ kò dẹ̀ sí nǹkan tó jó òrìrí so ẹni tó bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tó bá fẹ́ mọ̀ kó mọ̀ kó ẹgbẹ́ má tọwọ́ sí mi lónìí ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́ ọjọ́ níbo kí kí ni kí ló ṣe yín ẹ má tàkà mọ́ mi kí ló ṣe wá ara ẹ̀ wú kí ló ṣe yín náà ṣé torí mo rẹ̀ ṣẹ̀ sí pé tóra jọjẹ́ blood kí ló ń wọ́ọ̀rì yín ẹ ṣọ́ra yín o ah, má stress me now kí ló kí ló kí ló kí ló ẹ má jẹ́ bínú o. Ah. Babe! Oh. Babe! Hello? Mami! Ha! Ẹ wo! á bẹ́ ṣàkẹ́tẹ̀tẹ̀ pọ̀ mọ́ yín o kẹ́ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o bẹ́ẹ̀ ni ojú mi méjèèjì báyìí mo fi rí wọn wọn ò sọ fún mi kí ni gbogbo kátìkátì yẹn ó bẹ́ẹ̀ tàkẹ́ pé o àbí kí ni gbogbo nọ́sẹ̀nsì tó ń ṣe yẹn náà yes ma ẹ pè ẹ pè ẹ tẹ kọ́kọ́ pè náà ẹ tẹ kọ́kọ́ pè náà kẹ́ bá sọ̀rọ̀ kẹ́kẹ́ bá ti mi ẹ pè ẹ pè náà irú nọ́sẹ̀nsì wò lélẹ̀ dára. á jẹ́ porúkọ ẹ̀ tẹ̀ wá ń ló ṣe ń dára tóun orí ọmọ yóò pé rárá o ó dà sọ àlà. Ah, ah, ok mo ti bá wà yes ma mo ti gbọ́. All right, Honey, Mom see me. What is it? Mom see me not mi me. Mom see. Only O ní láti májì gbogbo nǹkan tó ń bá mi sọ lórí fóònù. Ṣé kìí ṣe pọ́n ti gbọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ àbí? Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Ṣé kìí ṣe pẹ́ gbọ̀n yẹn ló lọ Ẹ̀gbọ́n mi eh, ṣọ̀bọ̀lé tí ò lè fi tiẹ̀ ṣe tiẹ̀ yẹn ìṣèlú lọ sọ́dọ̀ mọ̀ sí mi tó lọ ro ẹjọ́ bíi bíi ẹyẹ ìbáka can you just imagine ìyẹn àwọn náà máa pè mí ṣe lọ́bẹ̀ sí máa pariwo mọ́ mi wọ́n ti jẹ́ kí sọ anything wọ́n ṣàn pariwo wọ́n ń pariwo ah mi mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí ọlọ́run. kí ló rò pé ó fẹ́ ṣẹlẹ̀ báyìí. Ah! wọ́n ní ká wá rí àwọn ni o. tó bá débẹ̀ kí ló fẹ́ máa sọ báyìí. ah èmi máa sọ fún wọn pé nǹkan tí sísá mi wá sọ fún wọn pé irọ́ ni gbogbo ẹ̀ pátápátá kò sóòótọ́ ń bẹ̀ rárá wọ́n ti wá sọ fún ọ nìyẹn. wọ́n dẹ̀ máa gba ẹ̀gbọ́ pé ó sọ gbogbo ẹ̀. ṣèbí mi ni ọ̀ọ̀ ó tún padà sẹ́yìn èmi ni nà ó. actor tiẹ̀ ní ẹnu yẹn náà ó lábòsí ó dẹ̀ nírọ́. ọwọ́ ẹ̀ mo ti bà ìwọ ni kọ́ mi ìwọ ni tíṣà mi tó bá ti mọ ọ̀nà tó fi lè gbé yẹn gbà kó sí wàhálà o. ìwọ ni tíṣà mi. sí wàhálà o so tán ṣé nǹkan tẹ wá receive ń ta náà nìyẹn. àti no ṣé kọ́ tó wá rìsíìbù ta náà ni. Eh, ìgbà tó yẹ pé ọ̀rọ̀ tó ń sọ ṣe ló ń dòrò mú mi ó ń jẹ́ kí inú bí mi mo dẹ̀ ní kí n máa bọ̀ ń tà kí wá gba fresh ẹ̀ because èmi kò lè pariwo mọ́ àwọn padà mi ìdẹ̀fẹ́ kódà yẹn pé mo rúdù sí ya mi ìṣòwò àti tàwa gba atẹ́gùn atẹ́gùn natural air so that ma lè calm down. wá gba atẹ́gùn ta kúrò nù AC. Eh, ah, atẹ́gùn yẹn yàtọ̀ síra wọn atẹ́gùn AC yàtọ̀ sí natural wọn torí ẹ̀ mo ṣe wá síta kí ló dé rẹ́lẹ̀ atẹ́gùn èsì yàtọ̀ sí national one tó ń làgùn ní mú lórí. kí ló wá ṣe ń ta yàtọ̀ sí kọ́ọ̀yì náà wọ́n lè kó kílé tó ń lọ mí fún. ọ̀rẹ́ àkóso àná máa gbatẹ́gùn nínú náà máa gbatẹ́gùn. <laughs> onírànú ní ẹkùn sùn wàhálà máa gbatẹ́gùn ẹ lọ yóò bọ̀ yẹn bí wọ̀n èmi náà máa gbatẹ́gùn tàbẹ̀rẹ̀ sùn. ṣèlú náà mo ṣe ń béèrè lọ́wọ́ mi ni pé àdúgbò ìlú àdúgbò tí mo mọ̀ ẹ ń tó àdúgbò tí mo mọ̀ bọ̀ mo tún bá fẹ́ rí ilé kan wọ̀ kódà pé mo mọlé yẹn mo á fọkàn rò wípé ọ̀nà kan àtà máa bá wọlé ìbá ti máa débi ọ̀nà <laughs> ẹ̀mí bóyá is either your mind hmm? or ó ti pé àdúgbò ó àdúgbò lọ tẹ́lẹ̀ àdúgbò máa jù. oh no no right no right no but bí. wọ́n má mọ́ mi ní rárá kí ló ń ṣe é kí ni problem ẹ̀ wù ní kó tiẹ̀ sọ fún mi náà kí ló ṣe ọ́ ní burúkú tó ń ṣe nulẹ̀ tí wọn bá ká ẹ mọ́bẹ̀ yẹn ṣe ó dà bẹ́ẹ̀ ègbó ní kéèyàn ṣèèyàn lóore kó wá fẹ́ fi bí ṣu dára sọ fún mi kí ni ìwọ àti ọkọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ kí lẹ́jọ́ dàpọ̀. ẹ ẹ tí gbọ́ látọ̀dọ̀ mi ẹ mọ kó tó ń ṣẹlẹ̀ náà. ẹ ẹ ẹ ẹ tí gbọ́ tẹnu mi náà ẹ ẹ ẹ ẹ kò lè pariwo mọ́ mi. sísá mi débi wọ́n bẹ̀rẹ̀ sí wàá parọ́ fún yẹn dẹ̀bẹ̀ sí máa ń ké kínní èmi ò mọ kó tó ń sọ̀rọ̀ ohun sẹ́mi ò mọ kọ́kọ́ wọ́n pe irọ́ lọ́pàá mọ́ mi o mi ṣe kọ́kọ́ o mi ṣe kọ́kọ́ àbí bébì bébì ṣé mi ò sọ fún ẹ ṣé mi ò sọ fún ẹ pé sísá mi ti wá balẹ̀ jẹ́ no ṣé mi ò sọ fún ẹ lẹ́ẹ̀ ṣé mi ò sọ fún ẹ sísá mi yẹn èèyàn burúkú ni wọ́n o. dára wo wo wo ṣé kì í ṣe ọkọ rẹ ẹ̀gbọ́n ni òun pè bébì. rárá o bébì tèmi leléyìí o ẹ wò mọ́ mi tẹ́ kí sòótọ́ rọ̀ fún yín èmi gangan ni mo ní ọkọ ṣe rí ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi yẹn òun ló bá mi dọ́kọ̀ o. bẹ́ẹ̀ sọ́run mo rí pẹ́lá ìmoore ni ẹ́ aláìní tìjú wọ́dà ẹ̀rí pójú ti jìnnà sẹ́yìn gan ẹ̀ lórí tẹ̀ ń rò rárá ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tí wọn mọmọ wá sọ́dọ̀ yìí pé ẹ máa bá wọn tọ́jú ẹ ẹ wá mọmọ náà máa bẹ ẹ dẹ ń kú ní kòbókò sójà bẹ́ẹ̀ ni ẹ lórí ríro wàláì orí yín ò pé mọ́ òpònú ayírádà níyí nǹkan tó jẹ kẹ ẹran ẹran ọmọdọmọ rìn lọ ẹ mọbi tó wà ẹ ń wá kiri ẹ wá jókòó sílé ẹ̀yin méjèèjì ṣòṣè ìṣòrí burúkú ẹ wò ó wà lára yín. ẹ jọ̀ọ́ má bínú máa ẹ jọ̀ọ́ máa fi. bábẹ́ mi dàrẹ bẹ́rẹ̀. ǹjọ́ mo fẹ́ béèrè question lọ́wọ́ yín ni. wọ́n má fi question béèrè question lọ́wọ́ mi. má fi ìyẹn wojú rẹ lọ́dọ̀ mi ò lè lójú rẹ lọ́dọ̀ mi tó bá jẹ́ tìmí. ẹ jọ̀ọ́ sẹ́yìn ìyá láti mọ̀. ìyá láti mọ̀. níbo ló ti mọ̀ mí? mi mọ̀ bóyá ẹ mọ̀ ẹnìkan tó ń jẹ́ Mr. Olúwọlé tó fẹ́ yíbo nígbà kan ọdún náà ti pẹ́ gan-an sẹ́yìn báyìí. ẹ ẹ mo mọ̀ mo mọ̀. náà Okay. Help me please your wife oh. No problem sir. Good night. Mr. Wale. I bear no vex for waiting my people do. Na so our culture be. We don't dey do and take tey for our forefather time. We don't fit change am. Who be we where we go change am? I abeg no vex the way we stress you. wetin i go do e don happen e don happen ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ na mi ò bínú upon all the stress àdúpẹ́ fọlọ́run òkú ṣáà ti wọlé àdúpẹ́. Eh, but uh, eh, mr wale hmm? another thing you no go fit go with franco no be me you dey there you see many people our family they say you no go fit go with her eh you know say our daughter will be your own wife e don't die you know, go see her again and if you can't carry this frank e go back now wetin go remain for us to dey look nothing but you go dey go come come greet her for here you know say you be another tribe that's why our elders not be me Oh, i be woman that's why our elders say you know, go figure with her. ẹ am I being gbìyànjú wa mọ́ ó yẹ kí ẹ tiẹ̀ kọ́kọ́ wo gbogbo wàhálà ìdààmú wò lásìkò gbogbo nǹkan tí mo ti là kọjá ẹ jẹ́ kí n máa mú Frank lọ ok mo ti mọ nǹkan tó ń ṣe Frank ọmọ mi ni ìyá kankan ò lè jẹ máa tọ́jú ẹ̀gbẹ̀sẹ̀ lérò ẹ jẹ́ kí n máa mú lọ. we know i know you go take care of Frank na your own son even though no be your son i don stay your town before i know Yoruba people they are very good people but we no go fit leave am na the one wey remain wey we dey look at im face be that our daughter don go Can I not go with am? No, if you go with am. Bàbá dára, ẹ pẹ̀lẹ́. Lọ́wọ́n àdá dúró tẹ ọ, lọ́wọ́n àdá dúró tàwọn ọmọ náà lọ, ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe owó dúpẹ́. Ẹ ìyá látọ̀ ẹ̀. Ẹ̀yin náà ní ìdúró ẹ̀gbà. Àmín àmín àmín. Bó ṣe wọ Ọlọ́run ló ń sọlá. Ọlọ́run ló kọ tèmi bẹ́ẹ̀. Hmm. Ẹ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Mo fẹ́ kí dára sí mi kó wà lọ́dọ̀ yín náà tí màá fi dé mo fẹ́ kí Frank kó tẹ̀lé mi lọ. bàbá dára sí i ẹ yánu dùn mí lọ ni o mo ti fẹ́ wá bá yín tẹ́lẹ̀ wípé ẹ wo ẹ kó àwọn ọmọ méjèèjì ẹ kó wọn tì mí àti Frank àti dára sí mi torí ọ̀nà òlùtẹ̀ lọ yẹn ó ti jìnnà jù ìgbà mélòó lẹ́dẹ̀ máa fi lọ tẹ́ máa fi dé ẹ máa bá wọn máa tọ́jú wọn dáadáa fún yín ẹ wo ọmọ mi lélẹ̀. ẹ ṣe dára ẹ ní pírọ́blẹ́mù rárá. ẹ dàgbọ́n ẹ bá wọn tọ́jú ẹ dáadáa ó bẹ̀ ẹ dàgbọ́n. Mr. Wale, why you no let am follow us with Frank now? Why you won't leave this one for house? Na so I want am. Bí mo ṣe fẹ́ nìyẹn, ọkàn mi ò mú See síbi tí mò ń lọ. Frank lọ mí ní yọ̀ǹda láti pé kó tẹ̀lé mi. Òun sì kéré ẹjẹ́ kó dúró síbi. Na so I want am. Ẹ ṣe ẹ ṣe. Ẹ tèmi náà Mama dọ̀hùn, màá máa pè problem. ẹja kan. Ẹ ní problem. Safe journey. I love you. <laughs> tẹ̀síwá lẹ́ máa náà ti ẹ ṣe mo dúpẹ́. safe journey o. ok bye bye thank you ma. ó dàbọ̀. ìgbà tí mo dẹ̀ padà dé èkó mo wáyé wáyé wáyé bí tẹ̀ ń gbé tẹ́lẹ̀ tí mo kọ́ ìgbé tẹ́lẹ̀ ìgbà tí màá fi débẹ̀ wọ́n ṣàǹjúwe bákanbákan kò yé mi kò jẹ́ kí n lè rílì wáyé kan so mi understand ibi tí mo lè wáyé sí mà. ṣé kìí ṣèwọ ni Frank. Frank. Yeah! tèmi bá mi. Ah. mọ́mí ṣé kò sí i. dára. mọ́mí. ṣé kìí ṣe pé ẹ ti ń nọ́jà. ẹ wo ẹ wo mọ́mí. ṣé kìí ṣe pé ẹ ti dágbólu. mọ́mí ẹ wo ẹ jẹ́ kí n jẹ́wọ́ ara mi níbi tọ́rọ wa <laughs> lóòótọ́ lóòótọ́ ohun tó ṣẹlẹ̀ lórí nǹkan tẹ̀ ń sọ wípé tí múre wá tó bá àwa méjèèjì rà hmm. so you know olúkálùkù ló ní ọ ṣáìdì tiẹ̀ tó lè sọ òun lè sọ ṣáìdì tiẹ̀ mi lè sọ ṣáìdì tèmi. lórí kíni sọ̀rọ̀. ẹ wò lóòótọ́ lóòótọ́ èmi àti dára tẹ tẹ ń wo àti fẹ́ra ti pẹ́. ti pẹ́ ti pẹ́. àti pẹ́ kì í ṣe ìsìn la ṣe ríra wa. kódà àti ṣẹ́yún fúnra wa. ẹ mọ̀ mo dára mo dára dára ẹgbẹ́ mi àkọ́bí bàbá àti ìyá rẹ̀ ibẹ̀ ni àkọ́bí ìyá ti bàbá rẹ̀ àwọn máa ṣe o nǹkan tá à ń sọ nìyí pé abiyamọ ó gbọ́dọ̀ mójú táwọn ọmọ torí ẹ̀ ni mi ṣe lè fi tèmi lẹ̀. yé ẹ̀gbọ́n mi ni Frank ah mo dáràn yé mọ́mì. ẹ sọ wípé ọmọ tán gbélé fún yín tẹ́ ẹ sọ fún mi. ọmọ náà ah, ah, ah. àbúrò yìí àbúrò ẹni ẹ ti pa yín mo rọ́ǹkó mo máa ń ṣàlàyé mo máa ń sọ ní gbogbo ìgbà kò dáa kí ogun ẹlẹ́yàmẹ̀yà kó máa fa wàhálà wàhálà iṣẹ́ rí báyìí torí ẹ̀ ni múrewá mi fi wà lákàtà mi múrewá sì mọ́ òun mọ́ra dáadáa ṣe wá lójú ayé àbẹ́ mi báyìí ṣùgbọ́n ẹ bá ah. yé jẹ́ ìbọnà jẹ́. ẹ wo ilẹ̀ ti bàjẹ́ o mo ti balẹ̀ jẹ́ mọ́ mi bí Frank ṣe wà ah, kò ní pẹ́ kú. ṣé nǹkan tẹ́ ṣe yìí kan kò dúkú lọ eh. ṣé kò dúkú lọ. irú ọ̀rọ̀ wo Frank ti tọwọ́ mi jẹ poison mo ti fún poison jẹ́ bó ṣe wà mo dáná. Ah, jàre farabalẹ̀ farabalẹ̀ what are you saying jẹ poison mi báwo mo jẹ poison mo dẹ̀ wà báyìí kí ló mí. Eh, eh, eh? mi mọ̀ pé pọ̀ mi ni ẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ ni pé actually so therefore mo wá. sọ náà. òun náà ni mo fẹ́ sọ ah. òun náà mo fẹ́ sọ mo mọ mọ ìgò. èmi bá yọ. Frankie ìgò ìgò lílọ ìgò lílọ òun ni mò ń fi sínú ewédú tó fi ń jòkèlè ah, kìrìṣẹjọ mi. wọ́n ń lọ ìgò fún mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni kì í ṣẹjọ́ mi o. kí ni mo ṣe fún ẹ. mo wí pé ó fún mi láyè mọ́ nulẹ̀ tí tí mo fẹ́ nǹkan ọ̀ọ́ ìfẹ́ kì í ṣe bí mo ṣe fẹ́ jẹ́ mo dẹ̀ wò pé ìyàwó ẹ̀ kan tó tó tó tó tó tó tó tó fìfẹ́ hàn ẹ̀ ó dájú ọmú yẹn ó lù pa ìyàwó ẹ̀ ẹ̀ kí wọ́n tèmi ó ṣẹ̀ṣẹ̀ kó pẹ̀lú náà ni mo ṣe wò pé kí n dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ni mo ṣe ń fún ẹ ní kò jẹ́. ó yá orí ẹ̀ dáhùn. mo dáhùn ah, mo dáhùn. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo mọ́mí ṣẹ́ni lórí eléyìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí i tó bá máa bàjẹ́ tí gbogbo ẹ̀ kúkú hmm. bàjẹ́. mo tiẹ̀ lè bàjẹ́. ẹ máa gbọ́ bá ibi tẹ́ bá bọ̀ tẹ́ lè mú wa lọ tẹ́ bá ní oògùn bílẹ̀ tẹ́ lè fún wa ó bẹ́ tà hmm. torí gbogbo ẹ̀ ti lọ́dúnlù abẹ́tẹ́ bá mọ̀ mo ti fún òfúra rẹ̀ ní poison. Eh! bẹ́ẹ̀ ni ó ti tó bí oṣù kan báyìí tẹ́mi náà ti ń fún ẹ ní poison jẹ díẹ̀ díẹ̀ wọ́n ti ní ẹni bá yára lògùn gbé o rò pé smart jù mí lọ àbí o hmm. rò pé ó fẹ́ smart jù mí lọ gàlẹ́gàlẹ́ tiẹ̀ náà pọ̀ ó ní ní sọ́kàn mi lójú sọ fún mi kókò sun tó lè ṣe fún mi àmọ́ sọ fún mi bẹ́ẹ̀ ó ní kò sóhun tó lè ṣe fún mi ní kí n lọ bèrè ẹ wò no problem èmi náà ti fọ ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀. Frank yes. owó bíbọ ìsìjà. yes yes ó ti tó bí oṣù kan tí mo ti fọ ẹpọ ìsìjẹ báyìí. owó bíbọ ìsìjẹ. irọ́ ṣàwámà ni wọ́n fẹ́ mi. Ah! ṣé jàrí ni wọ́n fẹ́ mi. ìkànnì ẹ̀ o ṣé jàrí ni wọ́n fẹ́ mi. owó bíbọ ìsìjẹ. sọmi ló sọmi ló ah! ah! ní. ẹ ẹ tó ṣì. ó ṣì lẹ́yìn ṣe yẹ èmi ah! bá mi ta dọ́là mi o ah! ẹ ṣàánú o ẹ bá gbà mí o ọmọ ìyá méjì ti rẹ́wọ̀ ẹ̀ lọ. ẹjọ́ kílẹ̀ rò pa lè ṣe kílẹ̀ rò pa lè ṣe oògùn ìbílẹ̀ wo lẹ̀ rò pa lè lo ẹjọ́ ní ọlọ́ ẹ ṣàánú mi kílẹ̀ rò pa lè ṣe kílẹ̀ rò pa lè ṣe ẹjọ́. Ah! ẹjọ́ mọ́mì mọ́mì mọ́mì ẹni bímọ owó ló yẹ kó tọ́. wíwá ṣiṣẹ́ láwo làwọn òbí wa ṣe ìtorí ọlọ́run ó máa dá káwọn òbí máa ro ọjọ́ iwájú o ó ṣe máa jẹ́ kémi àti dára sí mi ká má jọ gbé pọ̀ wá ìtàn fi separate wa mo máa ti jẹ́wọ́ lábàá ìtorí ọlọ́run mo ń bá àbúrò mi lájọṣepọ̀ ìyẹn tó wá kéré dára sí mi poison mi èmi náà poison dára sí mi ah. ah mo dáràn ayé mi ti gbàjọ ṣé mi kú báyìí. good day doctor ẹ jọ̀ọ́ ibo lẹ wà báyìí ṣe wà lọ́fíìsì ọ̀dọ̀ yín ah, ẹ wo mi ò lè parọ́ problem gidi wa o bí mo ṣe bá yín sọ̀rọ̀ ọlọ́run má jẹ́ kí n kú anytime from now ẹ wo ẹ fi tèmi lẹ̀ náà bọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹ jọ ṣé drug àbí injection wà tẹ̀lé fún ẹni tí ó bá jẹ poison báyìí báyìí báyìí báyìí báyìí báyìí olóòní mo ṣe ń sọ fún yín pé ibo lẹ wà torí mi ò tiẹ̀ lè explain irú poison tí ẹni yẹn jẹ àbí nǹkan kan tó wà ńlẹ̀ báyìí báyìí àfi tí n bá rí yín o ni mo lè sọ more about this ẹ jọ ṣọ́fíìsì lẹ wà ẹ mo ti bọ̀ lọ́dọ̀ yìí ayọ̀rọ̀ ah, ẹ má kó ẹ má kó ẹjọ́ màá rí yín sìn alọ́rọ̀ kú ni mò ń sọ dókítọ̀ màá rí yín màá rí yín sìn ah, ṣé mi mi gan máa dọ̀ báyìí ṣé mi gan máa dọ̀ báyìí ẹ̀rí o yóò ṣe kò sí ibi tí mi ti lè sọ ẹyin ẹ̀kọ́ sọ báyìí ẹyin wo bí kíní ìṣe ń jó mi lára tó a ní kí ni nǹkan tí mo lè ṣe kí la lè ṣe ẹni tó jẹ poison kí la lè lò fún ẹ jọ. Mr. Frank ẹni sùúrù ẹni yàn jẹ poison talent tó jẹ poison irú poison wo gan lẹni yẹn jẹ ká lè mọ̀ kọ́ta máa ṣe. ẹ fi ẹni tó jẹ poison lẹ̀ oh. ohun tó important ni pé kí lẹni yẹn lè lò kíákíá kíákíá báyìí ni dókítọ̀ kí ló lè lò kíákíá báyìí. oh good ṣé ní táwọn ọmọ olú poison tó jẹ ṣé ní àwọn poison kan jẹ pé tẹ bá jẹ instantly ẹni yóò máa lọ àwọn kan wà gradually díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ́mi máa fi bọ́ lẹ́nu ẹni yẹn bó ṣe máa iṣẹ́ ti ẹni yẹn ah. ṣe irú poison wo lẹni yẹn jẹ sọ kókó poison tó jẹ fún mi. Ah. ẹ wo ṣé ẹ ò ní nǹkan tẹ̀lé sọ fún mi tẹ́ni yẹn lè lò tó dẹ̀ máa jẹ́kẹ́ ni ẹ wà òkè ni òkè tó bá jẹ́ pé wọ́n lọ ìgò fún ẹni yẹn tẹ́ni yẹn dẹ̀ ń jẹ ìgò yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó mọ̀ àbí tí wọ́n kàn ṣá fún yàn wọ́n ṣá fún yàn ní nǹkan kan díẹ̀ díẹ̀ tó jẹ́ bí pọ́lísì tó ń rápẹ́ ní díẹ̀ díẹ̀ ṣé nǹkan kan wà tó lè stop nǹkan tẹ́ni yẹn ti jẹ àbí tó lè yí ilẹ̀ ni yẹn tó dẹ̀ ti pẹ́ lára ẹ̀ bí bí a ká sọ pé bí oṣù bíi mẹ́fà good ṣẹ́rí tó onígò tẹ̀sọ yẹn tíyàn bá jẹ ìgò ẹ internal bleeding irú ẹni yẹn as long as bọ́lá ń bá ṣe nífẹ̀ẹ́ nìyẹn sí ni kò sí pé ọjọ́ kan àbí nǹkan kan àbí nǹkan kan bọ́lá ń bá ṣe nífẹ̀ẹ́ sí. internal bleeding ni tíyàn bá jẹ ìgò tí o mọ̀ kó o jẹ inú ẹ̀ máa ẹ̀jẹ̀ máa máa ti máa yánú ẹ̀ lẹ́yìn. ṣé ìlẹ̀jẹ̀ gòrí. èmi kọ́. ẹ ń gbọ́n. ọlọ́run ní jẹ́ kí mi rí bi mo kàn ń sọ ni ẹni tẹ́ mọ̀ náà ni ẹni tẹ́ mọ̀ gẹ́ ni mo wó ni mo mi ò fẹ́ dárúkọ ẹ̀ kó má dàbẹ́ ni pé èèyàn fẹ́ díẹ̀ síta ni ẹni tó jẹ́ ìgò yẹn. tó bá jẹ́ pé nìyẹn wà ní kàwọ́ yín ẹ lọ gbé nìyẹn wá ká lè mọ orú nǹkan tá a máa ṣe sí ká lè mọ orú poison tó jẹ aníṣègùn ẹni rárá irú poison wọ ẹ sọ ẹlẹ́bi tẹ kọ́kọ́ ló gbé wá ní ká lè mọ orú nǹkan tá a máa lò fún. ok tí bá gbé débilẹ̀ tó lè sọ nǹkan tá a máa lò. that is it because àwọn nǹkan tó àwọn nǹkan tó jẹ poison làásán lẹ́kọ̀ọ́ pariwo. ká sọ pé jẹ́ ègò kí lè máa fún. tó bá jẹ́ ègò ọlọ́run ló lè nífẹ̀ẹ́ nìyẹn. mi gbọ́. ọlọ́run nìkan ló lè nífẹ̀ẹ́ ní ìfẹ́ tọ́lọ́run bá ní sí. ló lè fi wà láàyè. bẹ́ẹ̀ni so tẹ́mi bá wà ní ìkàwọ̀ yín kíákíá nísìnyí ẹ lọ gbé wá kálí mọ̀ bí Mr. Frank ṣùgbọ́n wa òkè ṣá. mo wà òkè. ìwé ìdìpẹ́ yìí náà ni ẹ̀yin rèé sọ́jà báyìí sọ́jà ìdìpẹ́ ọkọ̀ báyìí ni mo jẹ. Ọlọ́run ò ní jẹ́ kí mi rí ibi kò sún tó ṣe mí kò sun tó ṣe mí ṣáká lára mi. ẹ tó bá ti ń ṣe yín gbà yẹn ló gbé mi yẹn wá ká lè ṣe àwọn test necessary test yẹn ká ṣe ká lè mọ̀ kọ́ta lẹ́nu fún. ṣáká lára mi dá o. ṣe get no problem. all no problem. ẹ máa pè é ní internal bleeding ló máa wà fún ẹni yẹn. Ah, fún ìyẹn tó jẹ ìgò yẹn mo ní ni o. a máa já díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀. yé tó yẹ pé ní wà tó ṣe ìdígbẹ́ ni ẹ wá ṣe gbọ́. kò sí ìtumọ̀ kankan nínú ayé tí mo wá ìṣá. ìgbà míì a máa fòṣì ṣayọ̀ a máa rò pé kan gidi là ń ṣe. àbúrò mi ọmọ ìyá ọmọ bàbá mi la jọ ń poison ara wa all because of what? kí lè rí àwọn jíìmù ẹ̀ pátápátá gbogbo yín òun ló Frank. take it easy mú lọ́tẹ̀ tí kò. Frank ìwọ irú ayé wo la wà náà èmi àti ọkọ àti ìyàwó mi wà náà àjọ ń jẹ àjọ ń mu àjọ ń ṣe gbogbo nǹkan papọ̀ ó dé ṣàdúró nǹkan tó tó yẹ fún mi ó dé wọ́n sọ ó dé fẹ́ pa mí for what kí ni mo ṣe fún ẹ tó fi fẹ́ pa mí. Ah, àṣírí ẹ̀ ti tú gbogbo nǹkan tó o ṣe tí lè fi jó gbogbo iṣẹ́ ibi tó ń ṣe gbogbo ìwà ìbàjẹ́ tó ń wú pátápátá gbogbo ẹ̀ ló ti tú àwọn tó rán kọ́ wá pa mí ṣebí torí pé ọlọ́run ò pa mí ó ní ò jẹ́ kán sọ̀ sí ìdí àti mi ni wọ́n tágẹ́tì nígbà tó lóun dẹ̀ máa kó mi yọ apá nìbọn ti bà mí. gbogbo ẹ̀ pátápátá báyìí òun ni wọ́n sọ kó tó di pé wọ́n ṣiṣẹ́ ibi tó rán gbogbo ẹni bí èèyàn burúkú ìka ìka ní frank. Ah! ìyá tí mo ti wọlé yìí wá tí mo ti rí gbogbo rádaràda tó wà tàbúrò mi ṣe ó ní mo ti ń wo mo ti bọ ọmọkọ wa skeptic. kì í ṣá. what is all this rubbish kí ni gbogbo ṣe ṣe torí mo jókòó mú wọ ìgbé yìí kí ni nǹkan tẹ̀ sọ. ẹ wẹ́ẹ́ ṣe ha ta ni ó ràn pé kí lọ pa ta mo rán pé kó lọ pa. ìbò lọ lọ́rọ̀ kan pa mí nítorí pé gáàsì wọn dárúkọ ẹ. ẹ wọ́n tọ́ ẹ tí wọ́n rán pé kó lọ pa ìbò tí wọlé mọ̀ ó yẹ kẹjọ wọlé ni. ó yẹ kẹjọ wọlé ni. ẹ ta ọ̀rọ̀ ìwọ́ọ̀fù ni ìwọ ló ṣe. you better remain silent Mr. Frank you better remain silent you are under arrest. what is all this? kí ni tí wọ́n gbélé? for what? for an attempted murder of your wife madam fẹ́ràn ẹbí fẹ́ràn mi léèrè ẹbí léèrè pé ọ̀nà wo ni mo fẹ́ fi pa àti pé àwọn tó ní pé mo rán láti wá pa òun àwọn ọjà. I am not here for questioning okay tó bá dé station wa wàá máa bá àwọn ọ̀gá wa sọ. arrest him. ọ̀gá ẹ jẹ́ ká sọ̀rọ̀. keep quiet mr man. Okay. respect yourself. Yeah. Take him away. This way. Fẹ́ràn mi. Take him away. Take him away. Mi ò dáhùn. Ti máa gbé fún ẹ, ò ní nínú wọn láìdé ọ̀daràn ojú ẹ̀. ayé àwọn ọkùnrin ti burú jù ọ̀rẹ́ mi ọkùnrin ti burú jù mo ti wà lẹ́sì jù why why. inú jẹ you don't know you don't know who is who. no ṣé a lè live life wa without them ni no ṣé a lè ṣé àwọn obìnrin púpọ̀ àwọn obìnrin ṣé a lè come together káàdé ìjọ agree pé okay we can live our lives without them ṣé a lè live life wa without ọkùnrin ni. ọlọ́run tó tó dáhùn ní ìjẹ́ òmùpá ní ìdára wa ni. it's all over now. frank lukó be care. He's such a wicked man. it's all over now. <laughs>